hands down by downloading the Truecaller app now for free. It's there for Android and iOS. Oh, oh, Guess what? The month of love is here, and Bank has curated the perfect package to make your love adventure possible. Introducing the Alert Love Adventure Campaign, your chance to experience an unforgettable Valentine's season and enjoy mind-blowing offers you can't resist, including a 9 million naira cash prize in the Bank 5 for 5 promo, 10% discount on all GAC cars, loans for your favorite gadgets, plus a whopping 100,000 naira of the Samsung S24 series 10,000 Naira free prepaid gift cards to Alat customers, free airtime and data to customers who transact on Alat and star 945 hash. Discount on drinks and meals at your favorite restaurant, all on Alat Rewards. To participate, download Alat and let's make your love adventure possible this love season. Don't miss out. Terms and conditions apply. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ̀.

ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí tòní. ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. ìtura ayọ̀. ara tù wá ara ò ní ní wá. àmín àmín àmín. sẹ́ẹ̀rì òjò mọ̀ dáa o. ayayayaya o rí tọ́ ọpẹ́. ọyọ kọ́kọ́ dúpẹ́ lọ́ọ̀ mi o. ti pé mo wá ah ó jẹ̀bi mi. ó rò pé mo gbàgbé ni mo ní bójú bá fi lọ sẹ́lulẹ̀ kékeré ah. èmi náà túra òjò. n bẹ́ẹ̀ mi sọ fún ọ pé bọ́ bá jẹ́ pé abọ́ládé ni ọ sọ ọkọ̀ mọ́ wà ìwọ tó bẹ́ẹ̀ n ti fi ojú ẹ kan. àánú ẹ kan ṣe mí náà ni o bí ìgbà wa kò sí tó ṣe. n ti fi ìwọ ṣe á wa. ìbàjọ́rùn ọ̀wọ́. àwọn ọwọ́ mi tì. ọwọ́ mi tì. ah ọwọ́ mi tì o. ọwọ́ mi tì o. mo dúpẹ́ lọ́wọ́ ara mi. <laughs> ìjọrùn ọwọ́ ẹni ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. Eh. náà ẹnì kejì mi. sẹ́mi lẹ́ni kejì ẹ. yes. ọ̀yà bá wa nǹkan ṣèrànwọ́ fún mi. ètò ọba ìjẹ nàìjíríà náà nù. kéne. bẹ́ẹ̀sì géètì dádì o ẹ bá náà wá nǹkan kan. ìwọlé ni kejì mi. tọ́ ọ bá wọ yunifọ́ọ̀mù wetin for the boys o. Oh. <laughs> àti wá ní this sense of entitlement. ẹ ẹ lè ṣe nǹkan kan lọ́fẹ̀ẹ́ láyé yìí márúgbó fóònù rárá o ẹ lè ṣe ẹ gbà kan lọ arúgbó. bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ lọ sí àwọn ọ́fíìsì kan ní omi ìpè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ sáwọn ọ́fíìsì kan secretariat àti tẹ́fẹ́rí commissioner ẹ̀ sẹ́kẹ́ bọ́ọ̀bà mọ̀lẹ́kùn lọ́dà lásìkò ọ̀pẹ̀ ọ̀pẹ̀ reception bí kà sí. orí tí wọ́n mọ̀ ṣe bí ẹni tí àrùn dà láàmú. ẹ ló ẹ ẹ ta mọ́mì àti ṣe ọ̀gá ò ah, tí ì. ṣé ok màá ṣe ẹ máa lọ. ẹ tí ì sọ fún wa pé mo wà ní reception ni mà. ẹ wo màá ẹ wo ah, màá jẹ́ kán mọ̀ ẹ jọ. Ah, ṣé kò sí mà. ṣé kò sí kankan sẹ́ni tí ma. gbogbo nǹkan ṣe ń lọ igun òun tẹ yéèyàn gan pápá. ẹ wo ọ̀rọ̀ nàìjíríà wa yìí ni o o ibi gbogbo ni o. ṣé èèyàn máa jẹun láti jẹta. ẹyin náà. ìmọ̀ ọba sọ fún ọ pé <laughs> kí ẹ máa jẹun láti jẹta bọ́ọ̀ bá bójú àánú òyò ni ìkàlẹ̀ ọkùnrin ibi ẹni fáìlì rẹ̀ ń gbéra sí. ayayaya dábàá mu ọlọ́run kó sàánú èèyàn ni hmm. kinní kan ni infly kiri bí wọ́n fi àmọ̀ eh, bí ó rí ìlì bí àbámọ́dá náà ni chat láàrin ọmọ ìjọ àti pító ìmọ̀ bóyá orí ọwọ́ àṣọ pító wa kàn sí ọmọ ìjọ pé hello brother John ọmọ tó jọ mẹ́ta tí àríyìn ní ṣọ́ọ̀ṣì o ah, ó ní mi ò sí àràǹdì ni o ó ní mi ò nínú chat ó ní mi ò sí àràǹdì sọ ni à ah, ó dáa ẹyin twenty bags of cement tí ẹ promise ìjọ fún church building project tí eh, ó ń lọ eh. lọ́wọ́ ẹ sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ láti bí oṣù méjì tẹ́ ti promise oh. ó ní i travelled sir ó ní ah, pastor nígbà wo lẹ́ẹ̀dẹ̀ ó ní twenty thirty five pastor ní god punish you ó ní rírọ́ ó ní pastor ní God will judge you o brother John. ó yẹ kí bá John kó ti dé kó tó dìgbà náà torí pé n dúró lè ní pé gbà tí Nàìjíríà bá dà ló ń bọ̀ ṣé twenty thirty five wà ní ẹ náà tún gbọ́dún mọ́kànlá lé lórí ẹ má ṣe bá nà. ṣé ẹ wá ní ìgbàgbọ́ ah. nínú ìrètí ọ̀tun tí mm. Olódùmarè mú bọ̀ ni kẹ́sì oh. máa wo bá a ṣe sọ wẹ́rẹ́wẹ́rẹ́ I have a dream that ìdàgbàsókè ó kàn wá láàtán. I have a dream that ojúmọ́ rẹ̀ ń bọ̀ wá mọ́ wa ní kọ̀pẹ́kọ̀pẹ́ hmm. torí àlè àìrọ̀ àlè mọ́ bàbá yìí lọ a mọ̀ pé níjọ́ kan jọ̀ kan jọ̀ kan jọ̀ kan I get it right. àmọ́ Abọ́ládé hmm. ẹni tí yóò bá jẹ́ olórí tí yóò ṣe bí ó ṣe tọ́ ní àwùjọ Nàìjíríà ó nílò àti pakétímọ́lẹ̀ ṣe bí akọni ọkùnrin lójú ìjà ó obìnrin náà ni ó gbọ́dọ̀ ṣe bí akọni obìnrin lójú ìjà lápẹẹrẹ ó gbọ́dọ̀ lè bójú àwọn kan jẹ́ ah, kó jẹjú wọn ó gbọ́dọ̀ lè jẹjú àwọn kan kó bá kó tọ́ tẹ lómìn gígí sẹ́mọ́lẹ́ á ní kí dé èyí ò ní lè bò pé you step on toes ọtẹ gígí sẹ́mọ́lẹ́. tọ́ọ̀rùn gidi ah, eléyìí ọ̀gbàgbé rẹ o ẹni tí ó ṣe dáadáa náà lórí àga àṣàkóso ọ̀nà ti tough díẹ̀ kódà <laughs> bọ jalaga agbèmọ bọ jalaga cooperative lásán ah. tójú rẹ ọba ni wọn jẹ ọjẹ gbèsè. carrot and stick. <laughs> kò ní rí àkóso ṣe. sórí táyé bá sì sọ ẹ̀dá o ni wọ́n fi bú ẹbọ dọ̀ mm, wọ́n bá fi ẹsẹ̀ alága cooperative ìwọ lọ́mọ lọ. ẹ ló sà ẹ jọ ẹbùn láṣìírí kan mi ìfẹ́ jẹ́ kí executive ọmọ ẹ dákun ẹ ṣe mo rí lónù hmm. ẹ jọ ẹ má jẹ́ kí lèyìn ọgbọ́n orí ìwé kọjá hmm. ẹ kàn máa ń ṣe ẹ bá lópo yín ẹ bá lópo yín. ètò ẹgbẹ́ tó tó sí. ah ìní sábà tó bẹ́ẹ̀ alága wò pé ah ẹ tóbi lọ́ọ̀ mi o ẹ̀yin náà sì ṣe bẹ́ẹ̀ o ó dà ẹ dákun mẹ́nu mọ́ ni o máa fún yín yọ àpúrúfù ẹ yóò fún un. wọ́n bá gbé fún lẹ́yìn báyìí tí ọba wa tètè san <laughs> padà ta ló kígbe fún. wọ́n máa wọ ọ ni ah. gbogbo ẹgbẹ́ ọmọ wọ́wọ́ alága cooperative. ọ̀nà ọmọ <laughs> ẹ mi gbọ́ ẹni tí wọ́n yá lówó. ọ̀nà ọmọ sọ̀rọ̀ pé ah. <laughs> irú ọ̀rọ̀ tí wọ́n sọ tàdúrà tàdúrà ọlọ́run ọ̀rọ̀ ẹgbẹ́ yìí èmi ọkàn rẹ̀ ẹ̀yin aṣíwájú wa pé gbogbo ibi tí ẹ bá rò pé ẹ ti ṣe dáadáa ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe dáadáa. ọlọ́ọ̀bà ni tì í lẹ́yìn irú àgàtà ẹ jókòó sí un káyìn yín ni o ẹ gbìyànjú àwọ̀ ọ̀lẹ́ fi tẹnubú ọ̀nbẹ́nu àtọ́gbọ̀wọ́ ọbẹ̀ nu. láìfẹ́ lẹ́kọ̀ọ́ lórí ntáyé bá sọ ẹ̀ dà o. wọ́n fi bú ẹ bó dọ̀la. <laughs> ọwọ́ ajẹ́ ààrẹ ilé kìnnìkan èèyàn mi ni ọ̀pọ̀ àwọn èèyàn àwọn ààrẹ tí àwọn ààrẹ máa kó rọra tí ń pè láwọn èèyàn wọn ọ̀pọ̀ àwọn ààrẹ tó ti jẹ tó ti kọjá eh, ó ń ṣe wọn o àwọn ọ̀pọ̀ àwọn èèyàn wọn ní máa dà wọ́n lágbòdà àná tó jẹ́ pé ìwà àbàjẹ́ ọ̀tún ìwà àbàjẹ́ òsì àṣìlò agbára àṣìlò ọ́fíìsì táwọn èèyàn tí tààrẹ finú tán pé àwọn èèyàn mi tí ọba mi ṣe dáadáa rè ọ wà lára tí ń jẹ́ kí ààrẹ mi ọ ṣàṣeyọrí ní orílẹ̀-èdè nàìjíríà tiwa ló fi jẹ́ pé Eh, bí ojú bá ń ṣe pin olórí tí ò bá ti lè máa yọ ìpín ojú kó fi hàn olójú lọ́pọ̀ gbà ńgbà tí ọba padà rí ìjọba ṣe tí ìjọba di bala blue bulubala mọ́ lọ́wọ́ <laughs> àwọn ìsọmọgbèrè ọ̀hún mínísítà kitchen cabinet kìíní kan pa chief of staff ńgbà tíjọba wọn bá parí àwọn ni wọn kọ́kọ́ mọ grant interview pẹ̀lẹ́yìn oníròyìn wọn ni ah báwo ni ẹ wá ṣe ṣèjọba lọ pẹ̀lú president lágbájá tí gbogbo ẹ̀ wá jọra wọn báyìí àwọn ni ọmọ grant ta fi pé a wí fún. àwọn ni ọ̀gá. àwọn ni ọ̀gá wa lágídí nígbà yẹn mo suggest pé kí nǹkan kan ó ṣe báyìí kan báyìí wọn gbọ́ sí mi lẹ́nu ni irọ́ ni o ń táyé sọ ẹ̀dá o ni wọ́n fi bọ̀ láfi ní ẹ̀yìn ààrẹ iná ni ààrí láti bí oṣù bíi mélòó kan nbà ń gbóòórùn ẹ̀ tẹ́lẹ̀ àti ẹ̀ wàá gbóòórùn ẹ̀ kankan mọ́. tẹ́tẹ̀lẹ̀ wọ́n ti kọ́kọ́ fi mọ́ wa lójú lọ́wọ́ ooru tẹ̀ yóò tún yóò tún sọ́sọ́ mẹ́wàá. àwa ọmọ òkú ọmọ òye báyìí mo tiẹ̀ kíyà kankan pé ewu ọmọ lásìkò yìí mínísítà mínísítà pẹ́ńkẹ́lẹ́ àwọn náà sì sọ̀rọ̀ ó rí fọ́nrán ìṣẹ́jú márùn-ún kan tí ń lọ láfẹ́fẹ́ tí à wọ́n tu wọ́n tuná lẹ́nu bí ìsọ̀gbọ́n wọ́n ní àwa là ń ṣera wa. àwa ara wa ni pé bí wọ́n bá ti kígbe ní agbègbè kan nípínlẹ̀ èbè kan oníbàámu bá ti lọ gàràgàràgàrà ó ní wọ́n tó pé pé wọ́n tó ti jẹ́ kí náà dẹnu kọ́lẹ́ mẹ́rin ó ní ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ ń wo ni mọ̀ wọ́n ń bi gírídì yìí wọ́n ń bi èwo ni ó ní ẹ̀sìn wo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀jọ̀lẹ̀pọ̀ ní oléléyìí o àwọn mínísítà kan náà ọlọ́run ó fún yín ṣe torí àwọn mínísítà tó ti jẹ kọjá náà àwọn náà sọ oríṣiríṣi jù báwọn lọ ju mm-hmm. eléyìí lọ àmọ́ léyìí ìtajọ kò sí ọlọ́run bó bá jẹ́ pé ojú àwọn èèyàn kan ni ó rí rètèrètè ṣe ń tẹ̀lé ba ojú wọn jẹ́ <laughs> ká lè bá rí mú mi torí sọ̀rọ̀ pé ńgbà tí òkùnkùn bírímù bírímù bá bo nàìjíríà lápapọ̀ táàrí iná ọba lò báyìí ọmọ pé àwọn tí wọ́n ń kó spare part generator wọlé okòwò tí wọ́n rù gọ́gọ́ àwọn tí ń kó generator gangan wọ̀lú okòwò tí wọ́n yóò tún lọ òkè wọ́n ó jèrè àwọn ọmọ nàìjíríà ó sì mọ wà lábẹ́ orí títa tó fi jẹ́ pé nàìjíríà ò ní bísínẹ́sì pẹ̀lú generator in the first place pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá a ní láti tanná èyí ò sì sọ pé ẹni tí ń ṣe bísínẹ́sì generator ò ní rí bísínẹ́sì míì ṣe àmọ́ ń gbà gbogbo ẹ̀ ti á dì báyìí ní ìsìn àdúrà ló ń gbà ó agbára kọ kó máa sógun tó lè tó lè kọjá àdúrà ọlọ́run yóò bá wa ṣe. yes ẹ̀yin kí ni orí kà fún mi mo fẹ́ na pánasẹ̀. ìròyìn kan bẹ lórí ayélujára kọ̀ọ̀ka kọ́mọ kà sí létí báyìí. ń bẹ lórí ayélujára ó rí i pé mò ń sàn sí i bó o ṣe ń sọ̀rọ̀ kì í ṣe pé mò ń gbọ́ ogun tó ń sọ. Hmm. lórí ayélujára ọ̀hún wá kí. bọ́yọ̀ bẹ́ẹ̀ nù kí ni tẹ̀ tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ gbé thirty thirty billion pé wọ́n gbé lẹ̀ fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan pé ẹ gbà lẹ́yìn owó tí wọ́n mọ̀ gbà lóṣooṣù ni o. wọ́n lápàbí ọlọ́pàbí. apábí lọ́pàbí a sì wọnú fọ́nrán tí apábí ò tó sọ bí ìwé ìròyìn ọ̀sẹ̀ á wá gbé e wà ń jọ wá lójú o ọ̀gbọ́n mi bí ìròyìn ò ṣe ní gbé ọ wà ń jọ wá lójú o. <laughs> ẹ ó lè jẹ́ ọ̀rọ̀ orí social media lásán lásán. Ah, kì í ṣe lásán lásán eléyìí kìí ṣe àwòrán tó a sọ pé bóyá wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni o àbí wo lẹ̀ mọ́. létí wa la ṣáà fi gbọ́ ojú wa la ṣáà fi rí ọ̀rọ̀ tá a pa bí ó sọ ọ̀kẹ́. tàbí asárì bí ò ṣá wá sí nínú àwọn. abọ́bọ̀sì àwọn ọmọ nàìjíríà bí wọ́n bá mi gbọ́. ẹ kú ìlú tẹ wà o. ìlú jogbo bí oro. ìjogbo ni o. sọ́ra àwọn baálẹ̀ ìlú jogbo bí oro jàǹbá tí wọ́n ṣe fún ìlú jogbo bíi orò ọrùn kábíyèsí nìkan ni wọ́n sì máa ń fa gbogbo jọ̀gọ̀dín ni wọ́n máa ń tiẹ̀ bíi bí ìlú jogbo bó ṣe dà yìí hmm. àmọ́ àwọn baálẹ̀ ń àwọn baálẹ̀ bíi jogbo àwọn gangan ló yẹ kí wọ́n máa pè ní jẹ́ngbé tí èlé jogbo jogbo jogbo jogbo hmm. ah! <laughs> àti ìsàkọ́lẹ̀ tí ń wọlé ní abẹ́lé. <laughs> lónìrànràn tẹ́yìn pè láì jr àti pínpínpín ìpín òkè <laughs> tí máa wáyé látọ̀dọ̀ kábíyèsí lóṣooṣù àti owó bá mójútàbò abúlé security vote àbí kí lè mọ̀ sọ àtàwọn owó míì tí etí òtó tójú òtó tí wọ́n lé nǹkankan ǹjẹ́ àwọn aráàlú jogbo ǹjẹ́ wọ́n béèrè lọ́wọ́ àwọn baálé abúlé bí wọ́n ṣe ṣe owó yìí. ọkẹ́ ní tí ó béèrè ọ̀pọ̀pọ̀ ẹni tẹ́nu rẹ̀ bá tọrọ wọn ó ti di lẹ́nu. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹnu rẹ̀ bá tọrọ pé sẹ́lẹ̀ tẹnu ẹ̀ ti lọ di ní ẹnu lòun náà bá ní sọ̀rọ̀ lòun náà máa bẹ́ẹ̀ bá ti panu òkè lòun náà bá tó panu sókè báyìí bí ebi ò sì pa ọlọ́ọ̀rì gọ́ọ̀ sí ọ̀ṣun á lọ ta ọjà wa o ẹ bóyá tá a bá fi padà bóyá wa kiri inú ìwé ìròyìn. ìwé ìgbà Hmm. irọ́ a wà ká tèmi mọ́ tiẹ̀. a sì rè àpábí ò lè sọ ọ̀rọ̀. káwa wà tínú ìwé ìròyìn ọ̀rọ̀ àná. <laughs> ó ti di bá mi ojúmọ́ tó mọ́. Ah. ajá balẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti ń lọlé ara ìyàwó mi ò yá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. àtàmátàsé <laughs> ó ti tún gbá bọ́ọ̀lù sáwọn àbí. ọ̀rẹ́ kò mà rí bẹ́ẹ̀ ìyàwó mi ti lọ ṣàyẹ̀wò tó fi hàn wípé ó ní àrùn ibà. a jẹ́ pé àrùn ibà ṣì ń dà láàmú. ó dàbí ẹni wípé o tí ì gbọ́ nípa ọ̀rẹ́ mi àtàtà. ọ̀wù ọ̀rẹ́ wo ló tún máa ní tí a kò mọ̀ nípa rẹ̀. ha ẹ̀yin ọ̀rẹ́ eléyìí tún jù yín lọ orúkọ ọ̀rẹ́ mi akíkanjú adùnbárin ni zoxyn. mo gbọ́dọ̀ mọ ọ̀rẹ́ yìí dáadáa. <laughs> kò sí wàhálà zoxyn ni oògùn ibà tó dáa pẹ̀lú èròjà àtẹ̀míjà àti lumifantrin bí ọ̀rẹ́ mi zoxyn bá kọlu àrùn ibà lára ẹ á gba kúrò ní. mi ò rí ọ̀rẹ́ tó dáa ju zoxyn mi lọ. arákùnrin ìyẹn ni wípé o mọ̀ nípa eléyìí tó o fi tó wa létí. kò burú nísìnyí tí mo ti mọ̀ ẹ jẹ́ kí n sáré lọ bá ìyàwó mi ra zoxyn. ẹ kún. iléeṣẹ́ bond chemical industries limited tó ń ṣe bọ́nàbè fún àwọn ọmọ ọwọ́ ló ń ṣe zoxyn akíkanjú ọkọ ibà ó wà ní ilé ìtajà oògùn tó wà ní agbègbè rẹ tí ara rẹ kò bá yá lẹ́yìn mẹ́ta tó o ti ń lo zoxyn yára lọ rí dókítà bá àbárẹ́ ni bala ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tí wọ́n ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn òkùnkùn ṣú ó bojú ọjọ́ sátánì ń kígbe ó ń wẹni tí ó fi pata kiri bẹ́ẹ̀ àwọn aládùn àgbàdua tọ̀sán tòru ń kíkan lọ́gán ni jésù kristi dé ó tan ìmọ́lẹ̀ ó mọ́lẹ̀ rokoṣo. aládé àlàáfíà tó ṣèjọba pẹ̀lú òdodo. ìmọ́lẹ̀. gbogbo ọmọ ọlọ́run ti ń la ohun kan tàbí ìkejì kọjá darapọ̀ mọ́ wa nínú àkànṣe ìṣòro alágbára eléyìí tó máa ń wáyé ní gbogbo thursday kẹrin nínú oṣù nínú ìjọ all nations evangelical church anec international headquarter tó wà ní nọmba one anec way onípanrin lagos ìbàdàn expressway ìyànàfẹ́lẹ̀lẹ̀ ìbàdàn àkòrí àṣálẹ̀ ìfẹ́ ọlọ́run nínú ìṣe night of god's love in action ọlọ́run ti ṣetán láti fi ìfẹ́ rẹ̀ hàn nínú ayé rẹ̀ aago mẹ́wàá àṣálẹ́ nìsọjí alágbára yẹn ó máa wáyé o bishop io and pastor mrs ìyábọ̀ diọdẹ́lẹ́yẹ rẹ pẹ̀lú àwọn ikọ̀ ọlọ́run lọ́lọ́run yóò máa lò anec mass choir ni ó forin fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí zero eight zero five two two four five five one two ní tóòzì kẹrin nínú oṣù yìí màá ríre tèmi gbà lórúkọ jésù. bẹ́ẹ̀ òru sára fàájì ni mo tún ti dé fresh fm one oh five point nine náà ni n kì tó ń bẹ ní challenge nílé o wọ́n lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú kọlọ̀ lánàá bí mo hàn mọ́. ìlàlí a máa mọ̀ ìlàlí a máa mọ̀ àwa tá à ń tẹ́lẹ̀ tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì Fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní Fresh FM ilé orin Music House Challenge Ìbàdàn tàbí kẹ́ zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five. ìlàlẹ̀ àmàm inshallah. Kremik Bible College, the training arm of Christ Revival Miracle Church, Kremik Bible College, ilé ìwé ìmọ̀ ẹ̀kọ́ bíbélì, táwọn olùkọ́ni tó mú yányán ti ń fi ọgbọ́n àtòyé pè lo ìmọ̀. Fákẹ́kọ̀ọ́ ìmọ̀ àtòdì ọ̀run wá, ó wà láàyè kan, òye àtọgbọ́n tá a dáyé kọ́, ó wà láàyè tiẹ̀. Tábà wá pàmò àmútọ̀run wá papọ̀, mọ ìmọ̀ àdáyé kọ́ tó yẹni yékéyéké, tá a pàpà wá yanrú sẹ́bẹ̀ láàyò. Kò ní nira fúnni láti ṣe, etí yín mélòó gbogbo yẹn tó fẹ́ leadership perspectives, life and teaching of Jesus, marriage and family life, missions and missiology, evangelism evangelism and the art of leadership Ceramic Bible College òun lọ̀rọ̀ kan má jẹ́ òpè nínú sẹ̀ránṣẹ́ wọ́n ti ń gba fọ́ọ̀mù kẹ̀tíkẹ̀tí ìwọ náà má káwọ́ gbéra o máa lọ tààrà sí Ceramic Bible College number seven Prophet P.F. Owa close Adéyẹmọ layout behind St. Luke Grammar School Mọ̀lété Ìbàdàn fún àlàyé tó kún kẹ́kẹ́ pé zero eight zero six nine four seven one three four seven zero eight zero six nine four seven one three four seven tàbí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight Ceramic Bible College the training arm of Christ Revival. Revival Miracle Church. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún mo ń jẹun dáradára lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn ìbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe níbi ìbímọ wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ mo sọ láyọ̀ o rẹ̀rẹ̀ ló bá mi ṣe iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinatal kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture wọ́n wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero nine one five four three nine nine nine nine three zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ oríire ìbẹ̀rù ọdún dé fún gbogbo ènìyàn nírú àkókò bí èyí àǹfààní ńlá sọ̀kalẹ̀ sáwùjọ wa iléeṣẹ́ funtons modern farmer ọba làgbẹ̀ ó ń fi àkókò yìí pe àwọn ọ̀dọ́ tó sì lè ṣe iṣẹ́ òòjọ́ lélẹ́yìí tí wọ́n fi mọ rí ọwọ́ mú lọ sí ẹnu látọmọ ọdún méjìdínlógún sí ọmọ àádọ́ta ọdún àwọn tí wọ́n lè mọ bá ta àwọn ọjà wa tó ń jáde ní iléeṣẹ́ funtons modern farmers ọba làgbẹ̀ ilégbé ọ̀fẹ́ ọkọ̀ ìrìn náà wà fún gbogbo òṣìṣẹ́ wa owó gọbọ ìsìn ni wọ́n máa gbà pẹ̀lú kò yẹ kéèyàn jókòó rú àk àkókò yìí kó lòun ò rọ́nà lọ bí o bá ń bá wa ta àwọn ọjà wa tó ń jáde owó oṣù rẹ bẹ̀rẹ̀ láti hundred thousand sókè kàn sí wa lónìí ní fountains mothers farmer ọbalàgbẹ̀ tó wà ní number twelve dárí òjò street ojú school alákẹ́ ìṣẹ́bọ tàbí ní opposite olúọmọ hotel ojú odò ẹgbẹ́dá ìbàdàn ẹ lè pe nọ́mbà yìí o oh eight oh three eight one three zero six six six tàbí o oh eight o oh three nine four five seven five one seven fountains mothers farmer ọbalàgbẹ̀ ló kóre dé. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ́. ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́ àgùntàn J.A. Adélakùn bàbá Ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́ àgùntàn J.A. Adélakùn bàbá Ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty to thirty eight March twenty it is a great opportunity for you to visit the site where Jesus Christ was was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out ó yẹ jẹ́ ká yọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé dùnú nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí electricity àti solar street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ètè lọ́ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì design bricks tó wà ní Wo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wọ́n ra lẹ́tì London villa estate ti design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. alágbára alágbára o agbára lókè lọ ó agbára fún mi ó yá agbára tẹ̀lé. fist of power. ẹ̀mí olórun yóò torí agbára náà pàdé máa jẹ̀mú yẹn. nínú ìjọ the city. oríṣi ọlọ́run fún ìránṣẹ́. pásítọ̀ iná fọlọ́nṣẹ́. and smart great power. agbára ńlá tí o ṣe dádúró. ìwọ ni ó darapọ̀ láti wednesday twenty first february to friday twenty third. láti gbogbo agbára ọlọ́run àlàyé láti rìn láti sáré àti láti fò. débi tí ọlọ́run ti máa lọ apọ́sítù kẹlẹ́ mọ́lúkáyọ̀dé pásítọ̀ sábà dẹ́kagun. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹtùdé ọlọ́run sọ bẹ́ẹ̀. ọ̀pẹ olùtọ́kùn ọdún tìmọ̀rá yọ ní ọlá òkìkí jésù bbo love city choir pásítọ̀ enoch fọlọ́nṣọ́ máa gba gbogbo èèyàn lálejò. ọjọ́ wednesday twenty first february feast of power ní láago mẹ́jọ òwúrọ̀ thursday twenty second praise the name of láago mẹ́jọ òwúrọ̀ sí méjìlá ọ̀sán ọjọ́ friday the great grace night látàgọ́ mẹ́wàá àṣálẹ́ gbogbo ẹ̀. nínú ìjọ àdàlọ́ sixty gospel grace ministry A alilia off akérèfé street meridian bus stop àpáta ìbàdàn is going to be powerful. be there báńjọ̀nù ló mu po kò yéèyàn ìlàjì táǹkì tí mo rà láì rìnrìn àjò. ìwọ lọ jásì nínú epo ọ̀wọ́n gógó àtafẹ́fẹ́ gáàsì tí ò ṣe rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá lo kánà kòkó léwọ̀ nano magic fuel ní kánà kò gbàlódé sọ bẹ́ntì sínú epo petro tatótó ló sínú sìnínda gáàsì ẹ̀ tàbí yín kínní sínú epo jẹnẹrétọ̀ wàá fẹ̀yìntì kó wòye ìgbà tẹ́po àtafẹ́fẹ́ gáàsì ń tẹ́tẹ́lẹ̀ lo nano magic fuel ìròyìn tó kọ́ ra kò ríṣẹ́ dánwò lẹ́ẹ̀kan wàá rí mọ̀ wípé yóò ṣiṣẹ́ lọ́pọ̀ méjì tayọ tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ọgbọ̀n ìṣẹ́jú lónìí fún àwọn tó ronú ẹ̀ tí gbogbo ayé fi ń jàǹfààní ẹ̀ pẹ̀lú ìdùnnú. dán magic fuel wò lónìí pẹ̀lú owó tẹ́ńbélé. ó wà nílé epo stable oil àti nílé epo nipco oil tó wà lólógún ẹrú ń bàdàn àtàwọn ilé epo míì tó ti dáàmà káàkiri ìgboro kí lẹ́yìn ilé epo yòókù ń dúró wò. gbèsè sórí nọ́mbà o zero eight zero three two nine six one eight three seven zero zero three two nine six one eight three seven tàbí kọ kànsáni shop eighteen romac shopping arcade opposite Ibadan north west local government onírèké ń bàdàn nano magic fuel kánà kò gbàlódé ó dájú. àlàyé ìka tó bá tọ́ sí mu la fi remú ẹni yẹ láṣáájú la fi síbẹ̀ àwọ̀ rẹ̀ kájú lù alhaji tọ̀míwá ọmọlẹ́wà chairman disciplinary committee ọ̀yọ́ state park management ètò ìbúra fún alhaji tọ́mi ti bẹ̀rẹ̀ ní rabutu ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí twenty second of february ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún yìí ni o alhaji tọ́mi yóò gba òbèlè tí ó mọ fi tukọ̀ awakọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀gá tiwa ẹni tí ó bá pẹ̀gàn àjànàkú yóò ní mo nǹkan fìrí bá a bá rẹ́rìn ká pa rẹ́rìn ni. ètò ìbúra fún aláàjì tómi látọwọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́. a kú oríire o. gbogbo awakọ̀ torí pé orí wa ló sunwọ̀n. aláàjì tómi ìgbà yẹn tù wá lára. láṣẹ ìlédùà àní bọ́ sọnù lẹ́yìn yín. joint interstate park management ló ń kí aláàjì tómi tí wọ́n sì ń ṣe ládùúrà wípé ẹ̀ ó lògbà yìí pẹ́ àṣẹ wà. ìgbà yìí ó máa. dára ká pè ní síbi ayẹyẹ ká jẹ́ àmọ́ ká pè ní ká jẹ́ kò tó ká gbádùn jáyé nínáwó tá a bá lọ àbẹ̀wò ni ká dé láti ibi ayẹyẹ ká bẹ̀rẹ̀ sí ní wọra aṣọ funfun lọ́pọ̀lọpọ̀ wọ̀ lọ síbi patí ó di pípẹ́ ó kún fún ìdọ̀tí orí àga tá a jókòó sí àti tábìlì lódọ̀bẹ̀ sálejò la àti bàbà tí wọ́n ta ti fàya pẹ́rẹpẹ̀rẹ bójú ó bá tiẹ̀ wá gàgàdé aṣọ ẹlẹ́gì ó dẹnu lẹ̀dẹ́lẹ́ ni síbi ọ̀pọ̀ àwọn olóde náwó àwọn event and and event management a ní kẹ́ ẹ ké síbi ìnáwó bá fẹ̀jú kẹ̀kẹ́kẹ́ ká sórí pápá di gbọ̀ngàn gbàlódé tí ó tutù dódódó pẹ̀lú àwọn èsì jẹgbẹ̀ngbẹ̀ àti àwọn fáànù lóríṣiríṣi àga àgbàlódé àtàwọn tábìlì tẹ́sẹ̀ rẹ̀ dúró dáadáa bí tọmọdé ṣe wà ní tàgbàlagbà ń bẹ̀ event decoration wọn kò lẹ́lẹ́gbẹ́ o wọ́n wà ní amúní golden estate olóńdé ńbàdàn àbí kẹ́ ẹ pè wọ́n zero eight zero three three seven six four seven one four olamide and co renters and event management àwọn gangan ní mú pàtí ẹ̀ ní ní dùn afẹ́fẹ́ ìyípadà ti bẹ̀rẹ̀ sí ní fẹ́lẹ́lẹ́lẹ́ ìlú Ìbàdàn ṣe ti ṣe tán àràgbá yamuyamu ìsọjí ọlọ́jọ́ méjì tó ní ìtúsílẹ̀ ìdáǹdè ìwòsàn àti ọ̀pọ̀lọpọ̀ ìyanu nínú látọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún twenty twenty four yìí ni o iṣẹ́ ìránṣẹ́ ajínrere Isaac Oyedepo olùṣàgbékalẹ̀ ìpàdé Ìbàdàn Miracle Crusade Ìbàdàn Recreation Club ènìyàn ti wáyé lọ́jọ́ méjèèjì yìí aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ lára àwọn tó lùwọ́ lò Sọmisọ́lá Àgbẹ̀bí. ayé mi bàbá fún ọ Jésù. Benjamin Israel. continually olùgbàlejò ni ajínrere Isaac Oyedepo fún àlàyé zero nine one three one three four eight three four six tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sí info at theisaacoyedepo.org Ìbàdàn Miracle Crusade ìwọ náà wàá gàre a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹ́lẹ̀ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe tí pọ́ǹpì concept developer that cares. ajá balẹ̀. ajá balẹ̀. ajábalẹ̀ ìròyìn ìkànnì yín ìkànnì wa ìkànnì àgbáyé rédíò àmì ohun jìnjìn fresh one oh five point nine orin music challenge nílùú ìbàdàn akínyín káàkiri àgbáńlá ayé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí app ẹ̀yìn ará tẹ̀ jẹ́ ọmọ bíbí nàìjíríà nàìjíríà tí ẹ̀ ń bẹ nídàálẹ̀ bàbá wa yìí àwọn tiẹ̀ máa ń tẹ̀lé a ní gbogbo ìgbà àwọn sọ bí app wa bá wúkọ wọ́n sọ pé ah, app yín ẹjọ́ o ẹjọ́ o ẹ̀yin la fi ń ṣàgbéjì ara ń bi iṣẹ́ ńlò èbó bẹ́ẹ̀ ni pápá rufai. pápá rufai agangan láwọn nǹkan kọ̀ọ̀kan tí àwọn ọmọ tí wọ́n máa fi ránṣẹ́ sí. wàláì irú tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan o àwọn wọn jù sórí kinní. ooo. allocation tí wọ́n máa fi fún gbogbo òpínlẹ̀ pátápátá látòkété ìkàjọ àbílẹ̀ wọ́n jù sí mi mo rí mẹ́. dona kí n problem ẹ pẹ̀lú allocation tí wọ́n fi ṣe kí ṣó ní ní nǹkan mi tó fẹ́ gbà kí lọ́kàn bẹ́ẹ̀ náà in the first place allocation tí wọ́n fi sọwọ́ sáwọn pẹ̀lẹ́ àtijọba àbílẹ̀ lóṣooṣù ẹ̀wẹ̀ ń tàn gbéjà rẹ̀ kí lọ́kàn ọ́ ẹ̀wẹ̀ ń tàn gbéjà rẹ̀ ẹ̀ jẹ́ kó níṣẹ́ òṣìṣẹ́ o iṣẹ́ tiẹ̀ ni wọ́n ń ṣe yìí mọ di àwọn. ara ṣe wa ni o àwọn nǹkan tó ayọ̀ wà ní wẹ́rọ ìjọba síbi ó yẹ ká béèrè o. ohun ẹ̀ ń le mọ́ mi ohun rẹ̀ ń le ó yẹ ká béèrè ohun ẹ̀ ń le mọ́ mi o bó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ báwọn mọ̀ gbóhùn wálẹ̀ jọ jọ mo bẹ́ẹ̀ ni. mọ̀mọ̀jẹ́ wọ́n ọmọ ọ̀ràn sí mi torí ọlọ́run ó bọ̀ jẹ́ kí wọ́n gẹ̀ẹ́tì wa. ó jẹ́ wọ́n gẹ̀ẹ́tì wa o. <laughs> ẹ ṣó ti ẹ̀yà ṣẹ̀ṣẹ̀ mọ bẹ̀bẹ̀ kí wọ́n tó mọ publish allocation lóṣooṣù àti tìjọba àbílẹ̀ àti ti àwọn ìpínlẹ̀. ní ilé wa ti ń bẹ lọ́hùn àwa máa gbé e jáde amóbi iṣẹ́ ni <laughs> amóbi iṣẹ́ ni gbogbo ọjọ́ àlàmísì báyìí kí kàdé ra a mọ̀ pé níjọba àbílẹ̀ báyìí. ẹ olúyọ̀lé ti gba kiri kan mílíọ̀n ẹ̀yìn south west ìbàdàn gba kiri kan mílíọ̀n. bẹ́ẹ̀ náà sì ni federal account allocation committee hùn bẹ́ẹ̀ ni fáàkì wọ́n ń pín títí dàárọ̀ ìta àfiwà yìí ìjọba àpilẹ̀ ọgbà tiẹ̀ ìjọba àbílẹ̀ ọgbà tiẹ̀ níbo ni wà ń ra sí. ibi ìbòrò ni ṣé ìwé òrìṣẹ́ sọ̀rọ̀ wọ́jà ni ibi ìbòrò báyà bí ìbòrò náà tó ní thirty billion wọ́n ní pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan kọ́ lọ́ọ́ fi tú àwọn èèyàn lára níbẹ̀ ibo ló tún há sí ibi ìbòrò náà tó ní all right <laughs> àmọ́ àárínú ìwé ìròyìn ṣáà ọ̀. ìṣọ́ ìpénam. <laughs> ibi ìbòòrò <laughs> eh, wọ́n ti lò àti àwọn ìpínlẹ̀ ti lànà àwọn ìpínlẹ̀ ti fi ṣe omi omi ti ń yọ yayaya àwọn ìpínlẹ̀ ti fi ṣètò ọ̀gbìn wọ́n sì ti ṣe iná. wọ́n ti fi ṣe ojú ọ̀nà ojú ọ̀nà ti ń yọ gèrò ah eyín kí ni wọ́n ti ń sọ fún yín ojú ti sẹ́ẹ̀lù lẹ̀ báyìí ní ìsìn. ẹ eh, ọ̀rọ̀ dọdọ ti hàn náà àwọn ojú ọ̀nà tí wọ́n ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ báyìí hmm. ẹ dákun ẹ jọ̀ọ́ bóyá kẹ́ ẹ tètè bá ní ṣe iṣẹ́ òní kankan bà hmm. tójò gidi bá bẹ̀rẹ̀ sí rọ̀ báyìí àtúrí nǹkan tí wọ́n sọ pé òjò ni òjò á ṣiṣẹ́ o ẹ jọ. Eh, ọlọ́run yóò kún a lọ́wọ́ yóò sì bá ọ bá wa ṣe mo wò pé ká ti bi ìròyìn ayọ̀ bẹ̀rẹ̀ alpha how you feel. Ah, ìgbìmú ròyìn ayọ̀ kan tí mò ń wò níbẹ̀ lẹ́ẹ̀kan ṣé ṣe disco náà nílò ìròyìn. disco eh, basco busco <laughs> adélábù ti fi dá àwọn ọmọ nàìjíríà lójú pé ẹ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ á sí ní tanná ya yóò yóò ya ní kò pẹ́ kò jìnnà ìròyìn ọ̀rẹ́ o ìròyìn ayọ̀ ni mínísítà ẹ̀ka nǹkan àmúṣagbára nílẹ̀ yìí adébáyọ̀ adélábù pẹ̀ǹkẹ́lẹ́ òun náà ló ti sọ̀rọ̀ ìtùnú sí etígbọ́ àwọn ọmọ nàìjíríà láti inú ìwé ìròyìn lóòrọ̀ tòní o gẹ́gẹ́ bí n ti kọ sójú ìwé kejìdínlọ́gbọ̀n Vanguard tí mo gbámú yìí ntí adélábù mínísítà ẹ̀ka nǹkan àmúṣagbára tí ọ sọ náà ni pé ní kò pẹ́ kò jìnnà òun náà ni ìṣòro àìrí iná ọba tàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ó jẹrù kan ògbàgbé pàápàá tẹnu lọ́ọ́lọ́ yìí eléyìí tó wá burú jáì débi pé òkùnkùn bírímù bírímù ló á bojú lẹ̀ níbi gbogbo nílẹ̀ yìí adélábù tó sọ̀rọ̀ láti paṣẹ olùrànlọ́wọ́ fẹ́ka àròyìn rẹ̀ media assistant bọ́lá jitunji bọ́lá jitunji ló sọ̀rọ̀ ló kọ ọ̀gá rẹ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn tí wọ́n ń gbé afẹ́fẹ́ gáàsì tá a fi ń pèsè iná ọba fún iléeṣẹ́ nǹkan àmúṣagbára wọ́n ti jọ wọnú àdéhùn pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti rí i pé afẹ́fẹ́ gáàsì di tí wọ́n ń taari ẹ̀ sáwọn iléeṣẹ́ tí wọ́n bá wàá dè sun agbára iná ọba àwọn generation companies. Hmm. gẹ́gẹ́ bí ti Adélabú sọ láti pàṣẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ẹ wò ó ẹ lọ fọkàn balẹ̀ mo lè fi ọwọ́ méjèèjì gba igbá àyà fún yín ní ìdánilójú pé ní kò pẹ́ kò jìnnà wàhálà òun làlúrí tí àìsí iná ọba tó mú bá ọmọ orílẹ̀-èdè nàìjíríà yóò di nǹkan tán tí afẹ́fẹ́ rẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ sí ẹ̀ka abẹ́hùn mínísítà ni a ti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ iléeṣẹ́ iléeṣẹ́ tọ̀rọ̀ kàn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà a sì ti jọ ṣáìnṣì a ti jọ kọ́wọ́bọ àwọn ìwé àdéhùn kan nítorí pé lẹ́yìn ìkọ́wọ́bọ ìwé àdéhùn yìí làwọn iléeṣẹ́ ti ń supply afẹ́fẹ́ gáàsì eléyìí tí a fi ń fún agbára iná ọba ní agbára tí ó ń di tí ẹ̀yin náà ń taná nílé wọ́n ti fi dá wa lójú pé iṣẹ́ ọ̀bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ gbogbo ìgbìyànjú wa òun náà sì ni láti ẹ̀tí kọ́kọ́ yanjú àwọn gbèsè kan torí ẹ wo owó ní bojú ọ̀rẹ́ jẹ́ lọ́ọ́ fa òkùnkùn bírímù bírímù ẹnu lọ́lọ́ yìí fọmọ Nàìjíríà gbèsè tí a jẹ àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbé afẹ́fẹ́ gáàsì fúnjọba láti fi mójútó iná ọba yìí gbèsè ló fa wàhálà yìí mo sọ mo ní àbàtẹ̀ owó kan àbàtẹ̀ ńlá one point three billion dollars kan tí a jẹ àwọn iléeṣẹ́ yìí òun náà ni ó fa ìpinnu wọn wípé àwọn náà ò ní supply gáàsì bẹ́ẹ̀ ni láti January òun náà sì ni wàhálà ìtirọ̀ra ń rúgbó bọ̀ títí di àsìkò yìí ṣe é sì rántí ṣe é gbàgbé ṣe é gbàgbé ṣe é rántí ẹ̀wẹ̀ pé Adélabú ti kọ́kọ́ ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un tó sọ pé ìjọba àpapọ̀ Nàìjíríà ni ó jẹ àwọn iléeṣẹ́ tí ń pinná ọba gan àwọn distribution companies ìjọba àpapọ̀ jẹ wọ́n ní owó ó ní ò jẹ́ kí àwọn discos tí à ń sọ yìí ní ò jẹ́ kí àwọn náà kí wọ́n ó lè rí owó san fún àwọn gencos ìjọba jẹ discos lówó discos jẹ gencos lówó ní gbogbo ẹ̀ wá gented kalẹ̀ ìròyìn yẹn ń pè ha òkè o àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ààbọ̀ ìròyìn ni pé ẹ lọ fọkàn balẹ̀ iná ọba yóò bẹ̀rẹ̀ sí ní tàn ní kọ̀pẹ́ kò jìnnà adélábù lọ́pẹ̀nkẹlẹ̀ ìròyìn o ẹ lọ gba balance ẹ̀ nínú Vanguard. bóyá bó bá tún gbọ́ èyí tèmi fẹ́ kà yìí ó wàá fi ọkàn balẹ̀ bá a dáadáa ní rẹ̀gẹ̀dẹ̀ fèé. ẹ jẹ́ kọ́ gbọ́ náà. ok lórí ìnira èyí tó gba gbogbo ilé ayé lórílẹ̀‐èdè wa ní nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè ní àwọn ti ṣetán láti tún bẹ̀rẹ̀ fífi owó sọwọ́ sínú àpò àsun ọmọ orílẹ̀‐èdè yìí bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún fifteen million Nigerians. kàbíyèsí ìjọba àpapọ̀ wọ́n ti sọ̀rọ̀ jáde wọ́n sì kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí pé kò ní pẹ́ kò ní jìnnà táwọn tó bẹ́ẹ̀ fífi owó ránṣẹ́ sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti má jẹ́ kí orí ọ̀tá wọn ju bó ṣe lọ pẹ̀lú bí ìta ṣe rí báyìí mínísítà fún ètò ìṣúná òun náà ni ó sọ̀rọ̀ yìí jáde wálé ẹ̀dùn wípé kí gbogbo ọmọ nàìjíríà ká fi ọkàn balẹ̀ pàápàá àwọn tí orí ń ta látàjù wọn ni ààrẹ wa bọ́lá tinubu ó ti buwọ́lù o wípé kí wọ́n bẹ́nu fún ètò fífi owó ìránṣẹ́ sí àwọn èèyàn tí ebi ń pa ní ìpakúpa ẹ̀dùn ó ní owó ọ̀hún yóò kárí àwọn bíi ọmọ nàìjíríà bíi mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún láti lè bá a bá wọn tánṣẹ́ àti òṣì èyí tí ó ń fi wọn lápè nígbà tí ó mọ sọ̀rọ̀ lánàá nílùú Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń gbé ètò ìforíkorí kan kalẹ̀ níbẹ̀ lórí bí ọrọ̀ ajé yóò ṣe sọjí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀dùn ni ìjọba wọn ò tún jẹ́ kí ìgbélárugẹ kọ́ wà kúrò níbi mílíọ̀nù mẹ́ta àwọn òrùlé tí wọ́n gbádùn owó yìí lọ síbi mílíọ̀nù méjìlá míì ni wọ́n fi kún tí ó fi á di mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀dùn sọ pé lákòókò tá a wà yìí náà fún gbogbo nǹkan ni ìjọba ń pète rẹ̀ láti rí dájú pé orí ò ta ọmọ nàìjíríà látàjò ara ò ní ọmọ nàìjíríà lánìjò ó ní àwọn ti dìde láti lọ bá ààrẹ wa pẹ̀lú àwọn nǹkan táwọn ní lọ́kàn èyun recommendations láti tún bẹ̀rẹ̀ fífi owó ìsọ̀wọ́ ránṣẹ́ sí àwọn the poorest and most vulnerable àwọn tí ìyà ń jẹ jù ní orílẹ̀-èdè nàìjíríà náà tá a sì mọ̀ pé ẹ wò ó ebi yìí ó ti hàn lára wọn wọ́n ní bó ṣe wà lọ́kàn ìjọba láti rí ìdájú pé àwọn fẹ́ ṣe é ṣe wá rè ìlànà ìmọ̀ ìjìnlẹ̀ technology ni wọ́n lò láti máa fi owó ìránṣẹ́ sọ́dọ̀ àwọn èèyàn tí ó bá jẹ àǹfààní rẹ̀ kò ní jẹ́ àtọwọ́dọ́wọ́ tí ó fi á di pé ẹnìkan ó ti pọ́n nǹkan látán hmm. owó yìí ó ti joro hmm. kó tó débi tí ń lọ ẹ̀kún wà ní kẹ́kọ̀ọ́ ẹ̀kún ní kẹ́kọ̀ọ́ mọ́ hmm. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti jàǹfààní rẹ̀ bíi mílíọ̀nù mẹ́ta ó ní ìlànà tí wọ́n gbà tí wọ́n fi ṣe é ó ní ìjọba ti rí pé ó mẹ́hẹ̀ díẹ̀ ìlànà tí wọ́n wà gbà báyìí yóò rí dájú pé yes ibi tá a ní kówó yìí ọ lọ ìní owó náà lọ wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu ó ti sọ wípé àwọn mọ̀ pé ìyà ń jẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn èèyàn kan sì ń bẹ tí ìyà tó ń jẹ ju ẹni tí ìyà ń jẹ lọ hmm. Hmm. wọ́n ní tá a bá lọ rè ṣèpàdé àwọn èèyàn tí ìyà ń jẹ ẹ mọ̀ pé ìyà jẹ nìkan hmm. ju ẹnìkan lọ wọ́n ní a ṣe àlàyé pé báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lè ti àwọn jọmọ́ ṣe iṣẹ́ ní ọwọ́ jọmọ́ kara wọn lórí gbogbo eléyìí wọ́n ní ìjọba wọ́n ti bá wọn sọ̀rọ̀ níbẹ̀ bí wọ́n ṣe wá ìlànà èyí tí ìpàsípàrọ̀ owó ilẹ̀ wa nàìjíríà owó náírà wa bí yóò ṣe di pé yóò dúró rẹ́gí tí ọrọ̀ ajé wa kò ní mọ ṣubú ǹde ní ẹ̀mẹ́wàá tó bá ti fojú kan dọ́là owó ilẹ̀ òkèrè ní ipa ti ọ̀dọ́ tí wọn wọn ní gómìnà ti ìpínlẹ̀ Akwa Ibom pásítọ̀ Umu Eno òun náà pàrọwà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìpè gbogbo ìforíkorí táwọn ń ṣe yìí kó lè dáa ni nígbà táwọn bá gbé ààbọ̀ ìjókòó àwọn náà síta tán àwọn fẹ́ kọ́mọ nàìjíríà gbà wípé ìjọba tí ń bẹ níta yìí kò ní lọ́kàn ó pé kára ó ní aráàlú àmọ́ nǹkan títí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlà ń bá yí pẹ̀lú ògo ọlọ́run ọba kò ní pẹ́ kò ní jìnnà tí ọlọ́run ó fi bu tútù síbi tí orí ti ń ta ọmọ nàìjíríà. Hmm. Eh, ẹnu bóde nàìjíríà tí wọ́n tì ló jẹ́ kí ìṣẹ́ àti òṣì kó tún gbìnàyà nàìjíríà ju ti tẹ́lẹ̀ lọ mhm. eh, àwọn iléeṣẹ́ alárinà kan ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣẹ́rí àjọ àwọn ọ̀gá àgbà àwọn iléeṣẹ́ alárinà tí ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ aṣọ́bodè ilé wa the National Council of Managing Directors of Licensed Customs Agents àwọn ni wọ́n ti ké dandan síta wípé bíjọba Nàìjíríà bí wọ́n ṣe ti àwọn bọ́dà Nàìjíríà pàápàá ẹnubodè orí ilẹ̀ kò ṣe kò wọ̀ kò sì dáa rárá fún ìgbésí ayé ọmọ Nàìjíríà wọ́n ní pẹ̀lú bọ́dà tíjọba tì ó ti á jẹ́ kí iṣẹ́ àti òṣì tí mu orí ọmọ nàìjíríà kọ́ wá gbé pẹ́ẹ́lí pẹ̀lú ìdá ogójì nínú ọgọ́rùn-ún wọ́n jẹ́ kí poverty kó increase pẹ̀lú forty percent ní orílẹ̀-èdè nàìjíríà lọ́kì àmìwẹ̀rò ẹni tí ó pàrokò ọ̀rọ̀ sọ́wọ́ ní ọjọ́ ìṣẹ́gun àyà àjẹta sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà òun náà ló sọ̀rọ̀ ọ̀hún ó ní àbẹ́ẹ̀rí nǹkan ó ní ẹja bára ọ̀sẹ̀ tí òótọ́ ọ̀rọ̀ o àwa gẹ́gẹ́ bí lọ́gàálọ́gàá láwọn iléeṣẹ́ alárinà tí ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ aṣọ́bodè nàìjíríà a fẹ́ sọ pé láti ọdún 1999 eh, láti ọdún 2019 oṣù kẹjọ 2019 tí ìjọba nàìjíríà ti ti ẹnubodè orí ilẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà tí wọn ò jẹ́ kí wọ́n gbé àwọn oògùn lílò wọlé wọn ò jẹ́ kí wọ́n gbé àwọn nǹkan ìjà wọlé wọn ò jẹ́ kí wọ́n gbé àwọn nǹkan èrè oko àti èrè ọ̀gbìn wọn ò jẹ́ kí wọ́n gbé wọlé láwọn ilé láwọn orílẹ̀-èdè alámúlégbè wa ti ń bẹ ní wòrùn ilẹ̀ adúláwọ̀ West African countries oníṣẹ́ rí látìgbà yẹn <laughs> òun náà ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yí bóbó ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní aṣekẹ̀rẹ̀kẹ̀rẹ̀ láti 2019 àwọ̀ ọdún 2020 lààrẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari ló bá lóun tún ṣí bọ́dà o ó ní àtúnlọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní ṣé ẹ mọ̀ pé lásìkò ìgbà yìí ṣé ẹ mọ̀ iye ẹ̀mí tó ti sọnù sínú ìṣẹ́ àti òṣì ńgbà náà èmi gẹ́gẹ́ bí abẹnugan ẹgbẹ́ yìí mo kọ epistelli kan tó lágbá sí ìjọba tí Buhari ń tukọ̀ rẹ̀ ní Nàìjíríà pé a ọ̀rọ̀ yìí lálẹ́yìn ni o ó kọ olóko ọ̀rọ̀ yìí ọ̀padà lẹ́yìn o ọ̀rọ̀ yìí ó padà lẹ́yìn èèyàn kì í ti bọ́dà báyìí béèyàn bá ti bọ́dà báyìí èèyàn kì í ṣe irú ẹ̀kọ́ mọ́hun ni èèyàn kì í ṣe irú ẹ̀kọ́ mọ́hun ni o èèyàn kì í ṣe ó ní àmọ́ orí bíbẹ́ ni ìjọba ńgbà náà fi ṣoògùn orí fífọ́ ni wọ́n da ọmọ nù pẹ̀lú omi ìwẹ̀ ní gbogbo ẹ̀ fìdí báyìí ìròyìn yẹn ń pe ìyá kò sẹ́ni tí wọ́n bi tí ò ní rí wí o ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí okay now ìròyìn etí ń tó káyé ló ní ṣe pẹ̀lú ìbínú tó jáde láti ọ̀dọ̀ Emefiele o Emefiele ó ti fárígà ọ̀ wípé òun ó gbé o. lọ sí ilé ẹjọ́ òun sì fi ẹ̀sùn kan pé ọba òun ló kọjẹ́ o òun sì gba bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ etí wọ́n ń fi ọ̀rọ̀ pò lọ́fùpọ̀ lórí bí àwọn ẹ̀sùn kan ètí wọn gbé kọ́ lọ́rùn Godwin Emefiele ó ti dúnkokò báyìí wípé àfàìmọ̀ kó wọn mọ̀ gbé ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà Godwin Akpabio lọ sí ilé ẹjọ́ tó ń ó sì béèrè bílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà wípé ọba ń lo kọ̀jẹ́ o Emefiele láti ipasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Matthew Buka nínú ìwé kan ètò kọ̀ránṣẹ́ ṣe ẹni tí ṣe ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà lọ́wọ́lọ́wọ́ báyìí Godwin Akpabio ibẹ̀ ló sọ pé lẹ́yìn ọ̀sọ́kà kí àpàbí òkó tètè kọ ìwé láti fi bẹ òun pé kó wọn má bínú o kó tọrọ àforíjì ni kí wọ́n sì gbé jáde nínú àwọn ìwé ìròyìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ọba òun ló kọjá òun lẹ́yìn lórí èyí lòun ó sì mọ béèrè bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà fún owó mímọ̀ọ́mọ̀ jókòó kówó sùn kó sì fọhùn ya pẹ́ẹ́pẹ́ nígboro ayé ẹ̀rántí pé àpábíò ní orí móhùnmáwòrán channels níjó ní wọ́n ní ló sọ wípé ẹni tó ti wà ní ipò gómìnà báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ eyín emefiele pé kan nígbà tó wà lórí àga ṣe lọ́kàn lọ́ọ̀rẹ́ tẹ náírà ní falafolo ní ìlànà pé bọ́ bàjẹ́ kọ̀ọ̀kan mi àti pé ẹni tó ń wí yìí ó ló tún kó àwọn nǹkan ìjà ogun pamọ́ sínú ilé ẹni tí ń ṣe agbẹjọ́rò emefiele ló wá ṣe àlàyé nínú ọ̀rọ̀ kan tó fi ránṣẹ́ sí ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà wípé irú ipò tí Godswill Akpabio tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò gbọ́dọ̀ mọ̀ bá irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ẹnu rẹ̀ pé inú burúkú làgbà ní ọ̀rọ̀ bú kò gbọ́dọ̀ mọ́ ti ẹnu àgbàlagbà jáde wọ́n ní tó sì jẹ́ pé Godswill Akpabio fúnra rẹ̀ ó ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n gbé Emefiele lọ sí iwájú ilé ẹjọ́ ń ò jẹ̀bi ń ò jẹ̀bi ìní wí fún wọn. so ní ọ̀wà wa dá ẹjọ́ Emefiele ni àbí báwo gbàmí gbàrànmí ó ṣe wá di ẹlẹ́rù inú ìwé òun ní a ti ṣe àlàyé pé gẹ́gẹ́ bí ẹni tí ṣe ààrẹ fún ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà pé ó mọ̀ o wípé ìjọba nǹkan ti ṣe orílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ rí kó tó di pé wọ́n wọ ẹni tí wọ́n fi ìkara ìtàmájẹ́mọ́ ó nínú ẹ̀sùn tó fi kàn Emefiele ni pé gbogbo bí ìyà ti ń jẹ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà yìí pé gbogbo ẹ̀bí yìí ẹ̀dínlérí Emefiele ni ó ní ábà ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ọba ń ó gbé Godswill Akpabio lọ sí ilé ẹjọ́ twenty five billion naira owó tanràn ni ń ó sì gbà lọ́wọ́ rẹ̀ Emefiele ìlú ń dún bẹ́ẹ̀ inú ìwé ìròyìn làkàròyìn mọ́. ok ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó tún di rẹrẹ mú ẹ àjọ lọ sójú ìwé kẹtàlé ní ọgbọ̀n punch tòró ní o ntí wọn kọ síbẹ̀ rèé o. So ilẹ̀ amẹ́ríkà ti sọ fún nàìjíríà pé bí ẹ̀yin lẹ̀ máa kọrin iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ yín ni ẹni kò ṣiṣẹ́ yóò jalè àmọ́ ẹ̀yin gan ó dàbí ìgbà tẹ́ ẹ̀ dókòwò sínú iṣẹ́ àgbẹ̀ tó nǹkan ilẹ̀ amẹ́ríkà sọ bẹ́ẹ̀ fúnjọba nàìjíríà ilẹ̀ amẹ́ríkà ti sọ fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà pé àwọn ti gbọ́ ní orílẹ̀-èdè tàwọn pé nàìjíríà ń bá ìyàn fínra àìsí oúnjẹ táràlú ọ̀jẹ̀ sì ni ìṣòro kan gbòógì tí ń kojú aráàlú ìtanilólobó táwọn gbọ́ lamẹ́ríkà nípa nàìjíríà lásìkò inú fún ìdí èyí ìmọ̀ràn àtàtà tá fún ìjọba nàìjíríà ni pé ìjọba ẹ lọ rèé mú ìdókòwò sínú iṣẹ́ ọ̀gbìn ní nǹkan pápápá báyìí láti lè eh, dojú ìjà kọ ìyàn tó fẹ́ mọ báwọn aráàlú yín fínra bí bẹ́ẹ̀ bá àárọ̀ kọ̀ àdékò lọ́rọ̀ àìmójútó iṣẹ́ àgbẹ̀ o ìjọba ilẹ̀ Amẹ́ríkà ni a ní àwọn nǹkan àlùmọ́ọ́nì tí Olódùmarè tó jogún fún wa gẹ́gẹ́ bí n tá a fi mójútó iṣẹ́ ọ̀gbìn tí iṣẹ́ ọ̀gbìn ó sì rú gọ́gọ́ ju tàwọn orílẹ̀-èdè àgbáyé yòókù lọ kí ló wá dé tẹ́bi ń pa wá láàrin ọ̀pọ̀ ilẹ̀ Amẹ́ríkà náà ni wọ́n gbé mọ̀ràn kalẹ̀ ẹ lọ rèé dókòwò sínú iṣẹ́ ọ̀gbìn dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ bọ́nú ebi burúkú burúkú tí ń hàn yín lè mọ̀ amẹ́ríkà sọ bẹ́ẹ̀ fúnjọba nàìjíríà ẹgbẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì níbi tí àgbáríjọpọ̀ àwọn agbẹjọ́rò tó dáńtọ́ àmọ́ tí wọ́n jẹ́ abiyamọ ayé àwọn women lawyers tí wọ́n ti sọ fúnjọba nàìjíríà pé ẹ̀ mójútó àìsí ààbò ọ̀rọ̀ sọ́bsidì tẹ̀sí yọ́njọ́ òní tó dá wàhálà burúkú burúkú sílẹ̀ ẹ̀ ṣàtúngbéyẹ̀wò ìlànà ìròyìn ọ̀rẹ́ o. E bí wọ́n ti kọ́ àmọ́ mọ́ ń bẹ ní kànká torí yín ni o n kò ti jẹ́ ròyìn àwọn abiyamọ ayé ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tó jóbìn láti ilẹ̀ adúláwọ̀ the African Women Lawyers Association of Nigeria ni wọ́n ti rọ ìjọba Nàìjíríà pé àsìkò ti tó tí ìjọba ti ń bẹ lóde yìí gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ pápápá tà ń ṣe ní pápá kámọ́bà farapa láti ṣe àtúngbéyẹ̀wò owó ìrànwọ́ tí ìjọba yọ lórí epo bẹntiróńjò níyìn kí ìjọba ó sì kéde nǹkan fararọ lẹ́ka ètò ààbò nàìjíríà state of emergency lórí insecurity ní nàìjíríà bákan náà ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lóbìnrin sọ pé bíjọba nàìjíríà bá tètè gbé ìgbésẹ̀ méjèèjì táwọn dá lábàá yìí a jẹ́ pé ọrọ̀ ajé nàìjíríà tó forí gún ní ìjó òní tó sì wà lórí àkẹ́tì àìsàn ní ìsìn bóyá a jẹ́ gbéra ajẹ́dìde lórí àkéte àìsàn rẹ̀ níbi tó fara ha sí ìròyìn yẹn ń pé àwọn abiyamọ ayé ti sọ̀rọ̀ sétí ìjọba nàìjíríà ẹ tètè lọ gbógun ti àìsí ààbò tí ń gbógun ti wá sọ́bsidì tẹ́ yọ tọrọ yíwọ́ ẹ tètè ṣàtúngbéyẹ̀wò rẹ̀ ẹ lọ gba balance ẹnu pọ́ǹjì o. Tọ́. balẹ̀. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo lè fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin ni mò ń lọ wọlé no problem. ẹ uh, eh, dadi uh, eh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ wo road lánàá same story ó jẹ́ lọ́ọ́ wáṣẹ́ṣe orìpò apárìpò ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ́ọ́ yípadà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. àjà balẹ̀. àdúpẹ́ o àdúpẹ́ ajá balẹ̀ sì ń tẹ̀ síwájú o àwa ń bi tẹ́ fi wá sí o. Hmm. àwọn tí wọ́n jẹ́ ajá balẹ̀ bíi omi àdúrà eh, torí à ń gba lent lọ́wọ́ gbogbo tó bá sì ní í ṣe pẹ̀lú ramadan sì ní pẹ́ dé ramadan ní òní pẹ́ wọ́n mi. ẹ mọ̀ sọ pé ajá balẹ̀ bíi ẹmu jẹ́ríkò ẹ mọ̀ sọ pé ajá balẹ̀ bíi ẹmu kọ́lọ́kọ́. ìwọ ti sọ kí ni problem ẹ kí ni mo gbọ́ létí mi olúwa dáríjì eléyìí. bàbá bọ́ bá ti bọ̀ lọ́wọ́ fún ọ̀rẹ́ ọmọ gbẹ ọdún ti gbẹ mu kọlọkọ lọ fún. ẹ káàwé tó dé náà kì í ṣe pé bóyá mò ń ta aṣọ fún èmi kò ìṣòro bọ mi ìfẹ́ fi tí mi gbó ìtì. ọmọ fi lóògùn bà. ẹ lẹ́ẹ̀kọ̀kan ṣíṣe gèdè bá mú ọ. ọlọ́nkọ́ sàánú jàre àwọn aṣáájú nu ẹgbẹ́ Nigeria Labour Congress wọ́n ti sọ fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá akọ̀mọ́sọ wípé ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí pé ẹ̀hónú táwọn náà fẹ́ fi síta yìí táwọn fẹ́ ṣe protest ẹ̀nà ọmọ torí pé <laughs> bẹ́ẹ̀ ni ó ní káwọn ọlọ́pàá mú wọn ẹni ọba ti kọjá ààyè ara rẹ̀ NSC náà ló sọ wípé àwọn ìhónú táwọn fẹ́ fi hàn bíi tàtẹ̀ ìwà náà ni tí kì í mú pa kalẹ̀kẹ̀ kankan lọ́wọ́ bíi ti wùkọ́ mọ̀ èyí tí sì ń bọ̀ lọ́nà yìí ẹ wo òròmọ́sọ̀kò ìlàwọ́ ọ́fíìsì o kódà kò ní sí wàhálà kankan gẹ́gẹ́ bí ṣe mọ̀ wá sí nígbà tí wọ́n mọ̀ fèsì lórí ibi DSS bí ó ṣe kìlọ̀ fún wọn tó sì pè wọ́n pé ẹ wá o ilẹ̀ sọ pé ẹ fẹ́ tó fi ẹ̀hónú kan hàn báyìí èkó ọ̀gbọ́dọ̀ fi ìrònà gbá èsì ní ẹgbẹ́ labour làwọn náà wá ń fọ̀ fún ìjọba wípé ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí o àwa kì í sọmọkọ́mọ ti bẹ̀bí jẹ́ ti dàlérú inú àtẹ̀jáde èyí tí Joe Ajaero tó fi síta gẹ́gẹ́ bí ààrẹ NLC ó ní ṣe é rí àwọn ìmọ̀ràn tẹ́ ń fún wa a sọ pé ẹ sọ̀rọ̀ o àmọ́ ẹ mọ̀ wulẹ̀ fún wa ní ìmọ̀ràn torí pé kò ṣiṣẹ́ fún wa tó bá jẹ́ pé oníjàngbọ̀n ni wá a pé ẹ̀fọ́ ànímọ̀ràn àmọ́ ńgbà táwọ̀ ọ̀fà ìjàngbọ̀n rí irúmọ̀ràn ìsọnù wo lẹ́yìn tẹ́ ẹ wà fún wa yìí unsolicited eh, advice ìní tẹ́ ẹ fi ránṣẹ́ sí ẹgbẹ́ labour yìí o àjáírò sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní àwọn DSS wọ́n ti ṣe àlàyé pé ìfẹ̀hónúhàn tá a fẹ́ fi síta yìí káwọn gbàgbé rẹ o nítorí pé kálàfíà ò lè bá àjọba kílù ọmọ bá dàrú ó ní ta ló sọ fún yín pò fẹ́ dàlúrú ìjàgbọ́n olẹ́gbọ́pọ̀ fẹ́ ṣe sílẹ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá gbọ́ tọ́ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ tọ́ bá ṣàyà bí ẹ̀yìn tàbí tọ́ fẹ́ dà lúrú ẹ mú gbà náà lẹ́mọ̀ pé àwọ̀ ọ̀lọ́wọ́ sí o àwọ̀ ò ṣetán láti da ìlú rú afẹ́ kíjọba ọmọ ni pé nǹkan lọ dáadáa ní gbòòrò ayé. TUC ti wá dáhùn sí ntọ́ kan fún gbogbo ẹni bá fẹ́ gbọ́ TUC ẹ mọ̀ pé àwọn ni iyì kan NLC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà TUC ní àwa ò lọ́wọ́ ń bẹ̀ o kọ̀ọ̀kan àwa ìfẹ̀hónúhàn tí NLC fẹ́ ṣe o torí pé wọn ò dá tí a sí. àwa náà ìbọn ṣe bí ọmọdé àgbà ọmọ ṣe bí ẹgbẹ́ àwọn lọ́gàá lọ́gàá òṣìṣẹ́ ọba nù. sáwọn ni TUC jẹ́ mẹ́nuba díẹ̀ ẹ̀yìn igbákejì ààrẹ fún Trade Union Congress Vice President fún TUC Tommy Etim ó ti sọ fún ìwé ìròyìn punch lánàá ọjọ́rú wednesday pé ìpinnu nlc láti bọ́ síta fẹ̀hónú hàn lórí ìgbésí ayé tí wọ́n ní ó ń ṣá málámálá ní nàìjíríà wọ́n láwọn ó fẹ̀hónú hàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì tá a wà nù rẹ̀ yìí orí ọwọ́ nlc ní NLC ti fẹ́ ṣèyẹn o torí pé wọ́n pè á sí wọ́n ò sì béèrè ìmọ̀ràn lọ́wọ́ wa wọ́n ò sì kọ lẹ́tà sí a pé ká darapọ̀ fún ìdí èyí àwa gan ti kọ lẹ́tà TUC ti kọ lẹ́tà a sì fi déètì ọjọ́ kọkàndínlógún oṣù kejì twenty a sì fi sẹ́kítírì wa nuhu, nuhu tòrò òun náà ni ó fọwọ́ sí tí a fi sọ fáwọn tọkàn wípé bẹ́ẹ̀ bá ń gbọ́ pé wọ́n fẹ́ fẹ̀hónú hàn ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ́ fẹ̀hónú hàn nfc nìkan lọ́dà pinni òun lọ́dà ṣètò láàrin ara wọn àwa tuc a sì o nuhu tòrò tó sọ̀rọ̀ ló kọ tuc ló sọ pé tòrò ní ọ̀rọ̀ ọ̀hún ò tí ì tòrò láàrin wa àti nlc kó tó di pé wọ́n kéde pé àwọn fẹ̀hónú ẹ jẹ́ kí ọlọ́rin fẹ̀hónú hàn o pẹ̀lú bí nǹkan ṣe wà there is no way we can join that protest english ìròyìn yẹn pé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọ ọbẹ̀ ẹ lọ rèé gba balance ẹ tọ́ sẹ́kùn ojú ìwé kejì punch ni wọ́n kọ sí. wọ́n ní tọmọdé bangegi nígbó àgbà ló mọ ibi tí yóò wó sí báyìí ẹni tó ti darí ìjọba rí lórílẹ̀‐èdè wa ní nàìjíríà lábẹ́ ìjọba ológun ọ̀gágun àgbà yakubu gowon ó ti pàrọwà fún àwọn tó jẹ́ alákòóso fún àjọ ti ecowas wípé kí wọ́n lọ jèbùrẹ́ o àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ nídìí ọrọ̀ ajé ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ Economic Community of West African States ECOWAS wípé lẹ́yọ̀ ọ̀sọ́ka ọ̀ kí wọ́n tètè da ọ̀rọ̀ wọn rò pé àwọn mọ̀ọ́mọ̀ àwọn fẹ́ dá sẹ̀ríà kan fún àwọn tí wọ́n bínú kúrò nínú àjọ ECOWAS tó sì yẹ pé wọ́n ń bẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó mú ìpè wá ọ̀ nígbà tí ó fi ìwé kan sọwọ́ ránṣẹ́ sí ààrẹ ti ECOWAS Commission Dr. Omar Aliu Ture ní olú ilé ECOWAS tó wà ní Àbújá wípé ẹ bá ń jẹ́ kọ́dọ̀dọ̀ gbogbo àwọn tí a jọ lórí àwọn ẹjọ́ ECOWAS ní orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n jọ wà ń bẹ̀ ọ̀gágun gowon lẹ́yìn tó náà jẹ́ pé àwọn bàbá tó pilẹ̀ àjọ yìí ló mọ̀ọ́mọ̀ wá pàrọwà sí àwọn tó jẹ́ aṣáájú nínú àjọ ECOWAS wípé tá a bá fọ̀tún bọ́mọ wí a sì tún fi ọwọ́ sí i á fi fàmọ́ra ni o àwọn mẹ́ta tí wọ́n ní àwọn fẹ́ bínú kò nu àjọ ECOWAS Burkina Faso Mali àti Niger ẹ fà wọ́n mọ́ra ẹ gbọ́ bí torí pé ìrẹ́pọ̀ àti ìfẹ́ ló lè mú wa gòkè àgbà ó sọ fún àwọn tó wà nínú àjọ ECOWAS yìí pípín sẹ̀rí àtẹ̀ ti dá fún wọn ẹgbẹ́ o ẹgbẹ́sẹ̀ kúò níbẹ̀ ẹgbẹ́sẹ̀ kúò níbẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà bákan náà ló tún á pàrọwà fún àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ pé àwọn fi ìwé ránṣẹ́ o sájọ ECOWAS pé wọ́n mọ̀ retí àwọn mọ́ o àwọn ti bẹ̀rẹ̀ sí dẹ́yẹ sí àjọ ECOWAS pé káwọn náà tún dàrò lẹ́ẹ̀kan sí i torí pé kò sí àǹfààní kankan tí wọ́n fẹ́ jẹ nínú kí wọ́n mọ̀ sí kọ́ńtàndínlọ́gbọ́n sáwọn akẹgbẹ́ wọn ní ilẹ̀ adúláwọ̀ yìí ó sọ pé kí wọ́n jọ jókòó kí wọ́n jọ sọ̀rọ̀ ni àwọn tí wọ́n jọ ń darí orílẹ̀-èdè oníkálukú ní ìlànà ètò bínúbí àti pé ẹnikẹ́ni tí wọ́n bá rí i pé inú ń bí kí wọ́n tẹ́tí sí nǹkan tó náà wí wọ́n mọ̀ sọ pé ariwo lásán ni wí o agbájá lásán ni nǹkan tí ń sọ pé làákàyà máa wà nínú agbájá nígbà míì báyìí kò wọ́n ní ẹni tó sọ pé inú òun odò mí nǹkan ṣe ń lọ o ní apá ilẹ̀ tí a wà nílẹ̀ adúláwọ̀ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí kò tó fà á inú òwe òun náà ló ti kọ́ wípé nǹkan tó tún báyàn ló jẹ́ ni pé bí àwọn nǹkan ṣe ń fojú hàn ti ń lọ ní ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ West African sub-region pàápàá bí Burkina Faso Mali àti Niger bí a ṣe ní ah, ẹyọ wá wọn kó o nínú àjọ ECOWAS ah, ọlọ́ba ńlọ́kàn jẹ́ o gẹ́gẹ́ bí àgbàlagbà ó lẹ́ra àwọn ẹ̀ta àjọ dá àjọ ECOWAS yìí sílẹ̀ tá a sì máa ń fà ní tàn rí jẹ níbẹ̀ ó bá àwọn èèyàn yín yòókù ẹ bá wọn sọ̀rọ̀ o ẹ má jẹ́ kí ọwọ́ kí là ń kó orílẹ̀-èdè kankan kọ́ yọ kúrò níbẹ̀ ẹ gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi gbòwó ọ̀hún wí tiẹ̀ wọ́n sì kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí. tọ́ ẹ jáde ìpínlẹ̀ Kwara o níbi tí Ìlọrin Gèrè Alimi tó ti jẹ́ olú ìlú ní ìpínlẹ̀ ọ̀hún hmm ojú ìwé ìkẹrìndínlógún punch fún ti òórọ̀ yìí ni yàjóyàjó ìròyìn ọ̀hún ìbẹ́ òní sòròsò ni ó kalẹ̀ sí ẹjẹ́ mẹ́nubà àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé ní ilẹ̀ wa àjọ EFCC èékánná tí wọ́n wà mọ́ gómìnà àná ní gògóńgò wọn ò tí ì yọ o ó ti sùn oorun wẹ̀ ní irú àsìkò yìí kọ́ àjọ EFCC ni wọ́n sọ pé torí owó kan tí ó ń dún gbìgbìgbì ní etí tí àwọn gbọ́ tí ìwádìí sì fi hàn pé gómìnà àná ní ìpínlẹ̀ Kwara ó pamọ́ ka àbàtẹ̀ ten billion naira òun ni àwọn pé kọ́ wá jẹ́jọ́ fún lọ́la tí í ọjọ́ Jímọ̀ ni àwọn wọ̀ de ilé ẹjọ́ àmọ́ bí wọ́n bá pé wọ́n dráàgì èèyàn pé wọ́n dráàgì èèyàn o kí ni ìtumọ̀ rẹ̀ pé wọ́n dráàgì ẹ̀ wíwọ́ náà ni dragging. ṣé wíwọ́ ni dragging ni. wíwọ́ náà ni dragging. èwo làbọ̀rọ̀ wọ́. nígbà tí ẹjọ́ àfẹ́ rìn ẹjọ́ àbá yọjú lẹ́rọ̀ ni téèyàn bá fẹ́ sọ pé wọ́n lè pè ọ́ ní ìsìn ẹ yọjú sí a ní wa o <laughs> tọ́ ọ̀ bá wọn pè lomi sàpẹ́ kọlu síbò mi. ẹni wọ́n bá jẹ́ pòkì tí ẹ bá pè pé nǹkan báyìí wàá ṣàlàyé ẹnu rẹ o tí bá ń lọ tí kọ tí kọ tí kọ wọ́n wò ó dragẹ̀ tí wọ́n bá dragẹ̀ tó àfẹ́ gbọ́n wọ́n pè nǹkan ní sapina ẹgbẹ́ lápá ká ah! ẹ lọ rè gbé bọ́fẹ́ bọ́kọ̀ ẹ̀yin oníròyìn ẹ̀yin oníròyìn ńgbà mo sì ń kà lọ mo sì rí mo sì rí would be dragged before the federal wọ́n wọ̀nù ọ̀dà o wọ́n ní bọ́bá di ọ̀la jímọ̀ wíwọ́. ìwọ náà ọkùnrin kà á mi gbọ́ owó tí wọ́n pamọ́ kà eh. sábà gàdàgòrò sọ́wọ́ ni wọ́n lọ́wọ́ wọn gbọ́ owó padà. Yorùbá lórí bẹ́ẹ̀ èdè Yorùbá lọ́lọ́ báwo wọ́n ní bọ́bá di ọ̀la jímọ̀ àjọ efcc pé wíwọ́ làwọn wọ́ gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ kwara lọ síwájú ilé ẹjọ́ ìjọba àpapọ̀ kan tí ń jókòó nílùú ìlọrin olú ìlú ìpínlẹ̀ kwara yìí wọ́n ní yọ́ọ̀mọ̀ jẹ́jọ́ lórí kí ni ó fi àbàtẹ̀ bílíọ̀nù mẹ́wàá náírà owó ìpínlẹ̀ kwara kí ló fi ṣe láòkò tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà tẹ́lẹ̀ yìí òun náà ni àjọ efcc ní ọ́n ránṣẹ́ pè ní ọjọ́ ajé bíi ìjẹrin ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí pé kọ́ wá wọ́n ní kò ṣe méní kò ṣe méjì ìlànà òpeni ní sọlá òun náà ni gómìnà tẹ́lẹ̀ ọ̀hún lọ́lọ́ rèé fi jẹ́ ẹni tí ń pè ní o ṣẹ̀wárí ńgbà tí ẹni tí ń sọ̀rọ̀ ló kọ gómìnà àná Alhaji Abdulwahab ọba tí yọ́ọ́ mọ̀ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ fóníròyìn ọba ní ẹ̀ wá gbani ẹ̀ làjà kí gan ni ń ṣẹlẹ̀ pẹ̀lú EFCC àti ọ̀gá àwọn kò yí àwọn mọ́ o ó ní ìlànà bó ti tó àti bó ti yẹ ń tà lè fèbó pè ní procedural and routine òun náà ni ìlànà tí ọ̀gá òun fi lọ rèé jẹ́ wọn pé òpè ní níṣọlá wọ́n lè fẹ́ béèrè àwọn nǹkan kan tó ṣeé ṣe fẹ́ dàbí ẹ̀ ń rújú ọ̀gá sì lọ rèé jẹ́ wọn kí ni Ahmed tọ́lọ rèé jẹ́ wọn sí ni wọ́n bá dè mọ́lẹ̀ látijọ́ ajé Monday ọjọ́ kejì wọn ò túlẹ̀ o wọn ò tú ọjọ́ kẹta ẹ túlẹ̀ o wọ́n ní ọ̀dà EFCC pé àwọn gba onídùúró rẹ o ọ̀dà kí làwọn ìlànà tí ẹ fi gba onídùúró kò tiẹ̀ kọ́kọ́ kù ní àkólò EFCC náà kí ẹjọ́ sì mọ tẹ̀síwájú wọ́n ní lákọ̀ọ́kọ́ EFCC ní kọ́kọ́ lọ mú ọ̀gá àgbà ọ̀gá àgbà gidi ní iléeṣẹ́ ìjọba méjì kí wọ́n lọ rèé mu wá àwọn lọ wá àwọn ọ̀gá àgbà láti wá ṣe onídùúró méjì dé àjọ efcc tó ní mm, agbàgbé láti fi kún fún yín ẹ lọ tún ẹ mọ bá <laughs> tiẹ̀ ní ọwọ́ ẹni kúnra sí ìbàdàn ah, àrùn ti sọ fún yín gbàtẹ lọ́wọ́ ọ̀gá àgbà méjì ẹ wá ẹ̀ ń bá ní ilẹ̀ àbí àwọn dúkìá tọ́wọ́ àyàmì làbújá méjì ẹ fi kún ọ̀gá àgbà làwọn ní kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ àná di bá mi kí ojúmọ́ tó mọ̀ ẹ̀yin rèé àjọ EFCC láti jọ Monday ẹ̀ fún gómìnà ànáhùn ẹ̀ fún láàyè láti rí dókítà rẹ̀ ẹ̀ fún láàyè láti lo àwọn oògùn tí máa ń lò lóòrèkóòrè ẹ̀ fún láàyè kí kúkú rẹ̀ tí máa ń ṣe ń jẹ fún kí ọwọ́ gbọ́n jẹ fún nínú bí tẹ́ fi ẹ fẹ́ hàn léèmọ̀ síbẹ̀ ni kò yí amọ́ o ẹni tí ń sọ̀rọ̀ lórúkọ gómìnà náà ní faraya sọ̀rọ̀ èmi kọ́ mọ́ faraya kàròyìn o ó ní kò yí amọ́ o làwọn béèrè pé kí ló dé tí ẹ̀ ń yí igi tí golin dúró sí lásìkò tí eré ìdárayá lọ lórí pápá ẹ̀ ń chẹ́ǹjì goalpost láàrin géèmù kí ló ṣẹlẹ̀ pẹ̀lú EFCC wọ́n ní nígbà tí àwọn kan ó tún gbé nǹkan míì yọ ni wọ́n bá fẹ̀hónú hàn lọ sí ọ́fíìsì àjọ EFCC ní ìpínlẹ̀ Kwara wọ́n ní wọ́n lọ rèé oríṣiríṣi àwọn àkòrí ni wọ́n gbé lọ́wọ́ gàdàgbà tí wọ́n fi ń kọrin sétí àjọ EFCC ní Kwara pé ẹ bá wa túlẹ̀ ọlọ́run la fi bẹ̀ yín o ẹ tú gómìnà wa àná lẹ̀ ọlọ́run la fi bẹ̀ yín kí ló ṣe fún yín gan a sì mọ̀ pé ẹgbẹ́ APC ìjọba APC ní ìpínlẹ̀ Kwara àwọn ni wọ́n ń bẹ nídìí iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe fún gómìnà náà yìí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ìjọba Abdulrasaq tí ń ṣe lọ wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi ọwọ́ agbára APC wọ́n fẹ́ fi han Ahmed lèèmọ̀ ni ọlọ́run ó sì da ìròyìn ẹ̀ ń pé díẹ̀díẹ̀ o gómìnà àná ní ìpínlẹ̀ Kwara tí wọ́n fẹ̀sùn gbéwógbéwó bílíọ̀nù mẹ́wàá kan àjọ EFCC ní ọ̀la Jímọ̀ ni àwọn wọ dé iwájú ilé ẹjọ́ kó wá sọ tẹnu ẹ̀ ìròyìn ẹ̀ ń pè wáò ojú ìwé ìkẹ̀ndínlógún punch fún tòórọ̀ yìí. ìròyìn eléyìí ló dá lérí lásìkò tó dé bá náírà wa tí à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà àjọ EFCC wọ́n yabo ọ̀dọ̀ àwọn tá a mọ̀ sí bureau de change ní ìlú Àbújá Ìbàdàn àti ní Kánò kí ni wọ́n pè é EFCC ṣe àlàyé wípé ìlànà tamọ̀ ti yè ní táwọn ń bá lọ bá wọn o látàrí àwọn èèyàn tí wọ́n fi owó náírà wá ṣe okòwò kí wọ́n lè bá a mọ̀ tẹ̀lé ìlànà òfin kò tí ì ju ọjọ́ kan lọ tí olùdámọ̀ràn lórí ètò ààbò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó fún àwọn tó wà lẹ́ka ètò ààbò wípé ẹ lọ rèé bá àwọn ọ̀rẹ́ wa àwọn atiláwí wa tí a mọ̀ sí bureau change kódà pa òran àjọ EFCC náà pé ẹ̀yin náà ẹ mọ́ wòran o ọlọ́pàá àti àwọn míì tẹ́ wà nídìí bí olóbó ṣe máa ta àwọn tó wà lẹ́ka ètò ààbò ẹ lọ rèé bá wọn lálejò ká lè wo iṣẹ́ ọwọ́ wọn torí pé ẹni àbápálọ́ ẹ̀ iná lọ́yà ọ̀ lánàá òde yìí ó ẹ ò ní ìgboro ilẹ̀ Ìbàdàn ní Àbújá àti ní Kánò fún àwọn tí ń ṣe okòwò bureau change káàkiri àwọn ibùgbé wọ̀nyí ní ah, zone four ní Àbújá ní Àbújá lọ́hùn-ún àwọn èèyàn tí wọ́n ń ṣe iṣẹ́ yìí níbẹ̀ wọ́n ní ẹ̀ẹ̀kejì rèé tí wọ́n lọ bá wọn ní àlejò gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní lọ́jọ́ ajé wọ́n ti kọ́kọ́ lọ ní àná lódi ìgbà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé kọta ìdálérí bí ọ̀rọ̀ owó náírà lẹ̀ wà bó ṣe di nǹkan tí wọ́n ń wọ́ nílẹ̀ ní ìgboro ayé ẹnìkan tó sọ̀rọ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe okòwò yìí ló sọ pé EFCC wọ́n wá sí zone four lánàá lẹ́ẹ̀kan sí i pẹ̀lú bí wọ́n ṣe rí i pé náírà ń wọra rẹ̀ lẹ̀ níwájú dọ́là lórílẹ̀‐èdè àgbáyé o àti pé wọ́n ń gbìdánwò láti lè jí náírà dìde kó yé dákú ní iwájú owó ilẹ̀ òkèèrè àmọ́ ẹni tó bá wọn sọ̀rọ̀ wọ́n ní bí náírà ṣe fò fẹ̀rẹ̀ sókè tó pé lánàá lánàá ní nǹkan bí ọgọ́ mẹ́fà ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bọ́ ọ bá fẹ́ gba dọ́là kan one thousand eight hundred and ten naira èlò kò délẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kó wájú mi ni wọ́n sọ fún ọ nígbà tí àwọn tí wọ́n wà ní bùrọ́dùṣe yìí tẹ́ ń wí àwáwí tiwọn wọ́n ní à kọ́ àwa kọ́ àwa kọ́ la ṣe àkóbá náírà ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìlọ́mọ̀ kọ́ lẹ́sẹ̀ tó fi pé náírà ọ̀ ń dákú rẹ̀ gbọ́dọ̀ níwájú owó ilẹ̀ òkèrè wọ́n ní kan táwọn èèyàn tí wọn ò fura sí òun náà ni pé orílẹ̀-èdè nàìjíríà yìí consuming nation ni wá ní tí wọ́n bá gbélẹ̀ ńlá àmọ́ jẹ àwọn ò láti pèsè nǹkan kan káàtì ẹ̀fẹ́ lòmíràn wọ́n wàrà ní ọwọ́ wa ó ní kò sọ́gbọ́n rẹ̀ tó a jẹ́ pé ọbẹ̀ tó bá ti jiná làwa mọ́ tẹ̀bàtì lórílẹ̀‐èdè wa ní nàìjíríà bí òjòjò sì mọ̀ sí náírà wa iná ní í ṣeun wọn là gbọ́ pé ikọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ní inú iléeṣẹ́ ọlọ́pàá EFCC ti custom àti àwọn míì wọn ni a tún dé sáàbò ní ìbàdàn o lọ̀rọ̀ bá dìbò lọ ya mi kírakírakíra mọ́lẹ̀ mọ́lẹ̀ wọn kà kún pera wọn ní <laughs> àwọn ọ̀rẹ́ wa wọ́n ti dé o wọ́n ní ibì kan nínú ibùdó tí wọ́n débẹ̀ lánàá ní Sabo ní nǹkan bí ọwọ́ aago mọ́kànlá ó sọ wípé èèyàn mọ́kànlá iná ni wọ́n sì sá ń bẹ̀ kóló kóló kóló kóló ẹ tẹ̀lé wa lọ ságọ̀ wa kẹ́ẹ̀kan mhm. sọ̀rọ̀ kẹ̀sìn máa padà ẹ wo ẹ mọ̀jà kàájù bá ń lọ inú ìwé ìròyìn Nigerian Tribune ìní wọn kọ sí. ok mo rí ròyìn ẹ o àpábí o mo rí o. yóò dáa fún ọ ọwà mọ́dùnú mọ́dùnú jìnnà o mọ́dùnú jìnnà ìtọ́ ti kà ní mo ò mèrè. rárá èmi náà ti kà yìí. ẹ̀wọ̀n <laughs> náà mo sọ mo lè tó ti kà ní o ò mèrè. ìhìn rí ìhìn rí ọ̀la ọ̀ládé tán all right ẹ fọkàn balẹ̀ o a wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yín àwọn Eh, oníjàjò ti pẹlẹbẹ inú ọ̀rá tí àwọn èèyàn yarí sí àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn mínísítà tọ́rọ̀ ọkàn ti sọ fún ọ pé we will look into it we will look into it English <laughs> àwọn tí ń fẹ̀hónú hàn wọ́n sì ń fẹ̀hónú wọn hàn ó ní gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ láti fi takò ìgbésẹ̀ ìjọba tí wọ́n fi gbẹ́sẹ̀ lé ìpèsè àti títà àti rírà àwọn nǹkan tajútajú inú ọ̀rá mọ́ńbémọ́ńbé àti agolo kéékèèké àbí ike kéékèèké eléyìí tí àjọ tó ń rí sí ohun tí ẹnu ń jẹ oògùn tá ń lò àti gbogbo tá ń mu nílẹ̀ yìí NAFDAC ti lábẹ́ mínísítà fún ètò ìlera àti ìgbáyégbádùn aráàlú Ali Pate ọ̀jọ̀gbọ́n ni o lábẹ́ rẹ̀ òun náà ni ìgbésẹ̀ ló ti di kíkéde ńjò ní àmọ́ ọ̀jọ̀gbọ́n ní Ministry of Health orílẹ̀-èdè Nàìjíríà ti wá jẹ́jẹ́ pé a ti gbọ́ gbogbo igbe yín àti àríwísí yín àtẹ̀hónú yín pátápátá porogodo lórí pé kódà bíjọba ṣe gbẹ́sẹ̀ lé àwọn nǹkan mọ́nbémọ́nbé tajútajú inú ọ̀rá kéékèèké fún ìdí èyí a wá nǹkan ṣe sí i ìròyìn ẹni pé òkè ìjàpá kú ti ní àtijọ́ tóun ti jágbọ́n o. lọ́rùn ò ti wọ òun mọ́. <laughs> all right ó oh deep. ajá balẹ̀. alhamdulilayi ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ kí ẹni náà ṣe ní sufi sẹ́ńtà pé gbogbo èèyàn sí àjọ̀dún màlídì nàbíyí apá kejì láti ṣe àjọyọ̀ ìmọ̀lẹ̀ ṣé wà mọ́tò ti já ní nínú twenty twenty four àrìnàkùnrin prayer conference sápà kórí ẹ̀ ní rise to fortune in the divine light of Allah àkókò tẹ̀ náà lèyí láti gba ẹni lóríṣiríṣi lọ́wọ́ alẹ́ wílé ṣàlá ẹni tí gbogbo rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ gbáǹkọ́ gbé àṣekèrè pẹ̀lú àgbáyamuyamu àṣàlátù rẹ̀ kútùbù amada tìjàni yóò máa bá wọlé oníkunjú pẹ̀lú ọ̀sìn máa gba pouch jam lock lẹ́sẹ̀kẹsẹ̀ máa bọ̀ wá pẹ̀lú gbogbo ẹbí rẹ̀ láti dolówó dọlọ́rọ̀ lọ́nà ẹ̀tọ́ pẹ̀lú àtìlẹyìn ohun yọ̀ǹda maolika alimuliki ọlọ́run wà la nínú maolidi nàbí yìí pàtó yìí nígbà tí alimusidi wa master doctor ti di akébìlẹ̀ àtàwọn wàlíì làmàrà àwọn yóò máa ṣíwájú àdúrà tí mùjísà iṣẹ́ ìyanu yóò máa tẹ̀dá kọ̀ọ̀kan lọ́wọ́ pẹ̀lú àlùbáríkà wọn ní sunday yìí ni o february twenty five ọdún yìí laago mẹ́sàn-án àbọ̀ inṣàlá nínú city south west sufi center gbọ̀ngàn wílẹ̀ jẹ́bẹ̀ tàwọn ti sufi number thirteen sufi west scout camp challenge ìbàdàn maolidi nàbí yìí apá kejì ní sufi ìfarahàn ìmọ̀lẹ̀ ṣòwò Ah, balẹ̀. ìtajà Vanguard Pharmacy Limited wọ́n tún ti ṣí ẹ̀ka ibùdó ìtajà míì ẹlẹ́ẹ̀kọkànlá rú ẹ̀ sí agbègbè àkóbọ̀ nílùú ìbàdàn ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n tún ti ṣí ẹ̀ka ibùdó ìtajà míì ẹlẹ́ẹ̀kọkànlá rú ẹ̀ sí agbègbè àkóbọ̀ nílùú ìbàdàn ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún twenty twenty four tá a wà yìí òun ló ti wáyé o ilé ìtajà Vanguard Pharmacy Limited wọ́n sọ di mímọ̀ wípé digbí làwọn wà pẹ̀lú títa àwọn nǹkan tẹ́nu ń jẹ àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ètò ìlera fáwọn èèyàn láàrin ìlú bákan náà láti ṣàgbékalẹ̀ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn aráàlú àwọn nǹkan ojúlówó ló sì ń jáde láti ilé ìtajà Vanguard Pharmacy Limited oògùn lóríṣiríṣi fún àwọn nǹkan ọ̀sìn tó ń ti abẹ́rẹ́ àjẹsára àwọn nǹkan tẹ́nu ń jẹ bíi búrẹ́dì aládùn àwọn nǹkan lílò nínú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtajà Vanguard Pharmacy Limited ojoojúmọ́ ni wọ́n ń tajà láìsí ìdíwọ́ kankan bí tí olè kọ́ mọ́ àgbékalẹ̀ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ó wà fún gbogbo oníbàárà àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ lásìkò ṣíṣí ilé ìtajà Vanguard Pharmacy Limited lára wọn láti rí orí adé ń kalẹ̀ ọba Rufai Adeleke Odumesi Alhaji Abiodun Sikirulai Ademola Odukoya ààrẹ balógun àdínní ìmọ̀wé títún ṣe alága Capital Pioneers Limited Brigadier General Dr Adekola Dada retired chief consultant cardiologist chief director tẹ́lẹ̀rí fún nigeria army reference hospital yaba professor musbao babatunde honourable commissioner fún budget and planning nípínlẹ̀ ọ̀yọ́ professor mrs titilayo fakeye ọ̀jọ̀gbọ́n fún clinical pharmacy títún ṣe dean faculty of pharmacy iléèwé gíga fásitì tìlú ìbàdàn bákan náà professor mrs amdalat Bolanle Olaniyan, professor of plant breeding and crop pharmacist ọ̀làwálé ọ̀làdìgbòlú fellow pharmaceutical society of nigeria fpsn títún ṣe national chairman association of community pharmacists of nigeria Tonti ń colonel victor ṣẹ́gun àjànàkú retired alága fún pharmaceutical society of nigeria ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ lọ́jọ́ náà. lọ́jọ́ gbogbo là ṣe rántí rẹ̀ akọni nínú ìgbàgbọ́ sùn òjíṣẹ́ ọlọ́run tòótọ́ fi dà lélẹ̀ prophet j o ajani gone but not forgotten your legacy of love and laughter continues to brighten our lives. ó pé ọdún márùn-ún gẹ́gẹ́ tí bàbá wa nínú olúwa ọ̀kan nínú àwọn wòlíì tí ò foríbalẹ̀ fún báàlì ẹni tó kú ẹbí ọmọ àti ìjọmọ́ra prophet j o ajani five years like yesterday àdúpẹ́ pé látọ̀dún márùn-ún tẹ́ ti sùn nínú olúwa ìjọ ọlọ́run gbèrú iwájú tẹ́ dojúkọ ire ni ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ ò bàjẹ́ lóòótọ́ lóòótọ́ orí àpáta yìí lèmi ó kọjọ orí rẹ̀ prọfẹ̀ j o àjàní. ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún twenty nineteen làwọn áńgẹ́lì wọlé yẹ tí wọ́n kojú yín dé láti mú yín lọ sinmi. ó ka àyà jésù olùgbàlà à ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo. ètò ìsìnrántí ọdún márùn-ún bí wòlíì j o àjàní ti sùn yóò wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty four nínú ìjọ cac òkèlérí ayọ̀ district headquarters bódìjà ìbàdàn prọfẹ̀ j o àjàní may your soul continue to rest in peace. ìkéde ìrántí òkú ìwá látọwọ́ àwọn dickens àti dicknesses ti ìjọ cac òkèlérè ìlérí ayọ̀ district headquarters bódìjà ìbàdàn. ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ látàrí ètò ààbò tí kò fẹsẹ̀ múlẹ̀ ní nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ benue ìjọba benue ti fi gbèdéke ọ̀sẹ̀ méjì péré lẹ̀ fáwọn darandaran tí ń daran ní gbangba àta ní ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n kángára wọn kò nípínlẹ̀ benue bí bẹ́ẹ̀ kọ́ <laughs> ẹ̀yẹlé ní bá wọn tọ̀ lọ́wọ́ bí ẹ̀díẹ̀ bá bá wọn tẹsẹ̀ bọ́ yóò jù báwọn lọ. ìròyìn ọ̀rẹ́ ẹ̀jẹ̀ mu ni mọ́ ń bẹ ìjọba ìpínlẹ̀ benue láti pàṣẹ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó lórí ààbò tí a mọ̀ sí Benue State Security Council tí wọ́n gbé kalẹ̀ ńpínlẹ̀ ọ̀hún ti fi gbèdéke ọjọ́ mẹ́rìnlá péré sílẹ̀ fáwọn darandaran tí ń daran ní ìta gbangba ní ìpínlẹ̀ Benue pé kí wọ́n tọwọ́ ọmọ wọn bọ́ sọ nípa kíkà sa àwọn kò ní ìpínlẹ̀ ọ̀hún bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ò rí pípín ojú òfin ní ìpínlẹ̀ náà eléyìí ní ọ̀rọ̀ tí wọ́n fọwọ́ sí ló kọ gómìnà lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn ní ìpínlẹ̀ ọ̀hún àwọn lọ́balọ́ba àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ aláàbò ọmọ ológun ọlọ́pàá àtàwọn tíṣẹ́ wọn fara pẹ́ ti ọlọ́pàá àti gbogbo ikọ̀ agbèfọ́ba pátá tí wọ́n jókòó pọ̀ níbi ìpàdé yìí náà ni wọ́n jọ fẹnu kò pé àìsí ààbò ìpínlẹ̀ Benue ti gbẹnu tán ó ti ń kọ sísọ kọ́mà di pé wọ́n fẹ́ sọ ìpínlẹ̀ ọ̀hún di once upon a time àwọn darandaran tí wọ́n bá ká nǹkan àjàmọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún yọ mọ̀ pé elédùnmarè kì í ṣe táyé kàǹdé torí pé òfin wọn bá wá ṣàìṣe ẹ̀ ní pápápá ni tó yàtọ̀ sí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá dẹran kẹran káàkiri ìgboro kí ìgboro nípínlẹ̀ ọ̀hún tòun tẹran òun náà ní òfin ní ọba wá ṣàìṣe wọn o ìròyìn yẹn ń pè hèyé ojú ìwé kẹrìnléní ogún Vanguard fún tòórọ̀ òní. ok ìròyìn ìrọ̀lẹ́ ayé tẹ́ gbọ́ lọ́sàn-án ẹ̀gbọ́ ká gan lórí gbígbà tí ọ̀lẹ́ tó bá gan oko wọ́n ní àjọ NSCDC àjọ ààbò ara ẹni làbò òlú ní ọwọ́ wọn ti tẹ arákùnrin kan àdàgbà mọ́dàdí ẹni ọdún mọ́kànléní àádọ́ta ìdòwú oṣù yìí tán hmm. torí pé ó fi ìtìpájú kúkú bọ ọmọ ọdún mẹ́rìnlá kan ní àjọṣepọ̀ mm-hmm. wọn ti náwó mú ní ìpínlẹ̀ Anambra wọn ni eégún kan wọn ti ń wá o nítorí pé wọ́n hmm. pa èèyàn lẹ́yìn rẹ̀ wọ́n ń wo eégún àárọ̀ ọ̀run kẹ̀kẹ́ ti dáràn báyìí wọ́n pa bàbá bàbá òun bàbá ẹni ọdún mọ́kànléní àádọ́rin wọ́n pa lẹ́yìn eégún yìí hmm. èèyàn mẹ́jọ náà ni ó gbẹ́mìí mì níbi ìjàmbá ọkọ̀ kan hmm. tó wáyé ní ìlú ní ìpínlẹ̀ Benue hmm. ọlọ́run kó ṣàánú ẹni o látàrí tí èdègójàlè tí wọ́n fọ́ báǹkì kan ilé ẹjọ́ ní Àkúrẹ́ wọ́n ti mú evangelist àti èèyàn márùn kan tí wọ́n sọ pé wọ́n dá ẹjọ́ wọn pé wọ́n lọ yẹgi pa kẹ́mi wọn bọ́ bí ọ̀wọ̀ hmm. hmm, torí hmm. ipa tí wọ́n kó nínú òde ìgújalè tí wọ́n lọ rí fọ́ báǹkì. àwòrán yìí ò yé mi o ah. ìwọ tún lo ìgò wọ́n ya ọkùnrin kan tó dé fìlà bíi fìlà ẹ̀tù tí ó wá gbé ìlẹ̀kẹ̀ bíi chain bílẹ̀kẹ̀ kọ́rùn lára ní tí wọ́n fi ṣe pendant ìlẹ̀kẹ̀ tó gbé kọ́rùn wọ́n kọ media owners. Mm sí ní tó gbé kọ́rùn ẹ̀yìn kọ́kọ́rọ́ tó wá gbé kọ́ èjìká wọn kọ public interest òun nìkan náà ló gbé kọ́rùn nínú kéèjì kan báyìí tí ẹyẹ ẹ̀yìn ẹ̀yìn parrot yìí ti máa ń dún ni wọ́n wá ya ẹyẹ kan síbẹ̀ tí wọ́n wá fi kọ́kọ́rọ́ ọ̀gádàgodo wọ́n lọ́ọ̀kì ẹyẹ parrot ah, ẹ̀ rán mi létí. Okay ayé kò tọ́ ni wọ́n wá fi àgádágodo wọ́n ti fi àgádágodo wọ́n wá fi kọ́ lẹ́nu wọ́n wá ju ẹyẹ òun sínú kéèjì wọ́n wá kọ press sára ẹyẹ èmi ò mọ̀ wò tó nǹkan jẹ́ kí ọlọmọdé sọ̀rọ̀ tán ìbí wọn ṣe bí wọn lògò. ọ sọ̀rọ̀ kù ìwọ̀nba ń tọ́ sọ ó ti yé gbogbo àwọn èèyàn oníròyìn ni wọ́n dé mọ́nú kùkú yìí kùkú nù wọ́n fi ayé kò tọ́ wọ́n fi sọ. So, oníròyìn wọn ní ẹ pé impress. ok wọ́n gbé kùkúlẹ̀ wọ́n jù síbẹ̀. ok àyẹ̀kọ́ tó ń wá rè wọ́n á mú àgádágodo. ok wọ́n fi sí ẹnu rẹ̀. ṣé wọ́n lọ́ọ̀kẹ́. ah wọ́n ti lọ́ọ̀kẹ́. ok wọ́n ti lọ́ọ̀kẹ́ wọ́n ní public interest. ok ah èyí ga o public interest ló lè sí inú o tó kọ́kọ́rọ́ rẹ̀ ìní wọ́n gbé kọ́rùn àwọn tó nílé iṣẹ́ rédíò yọ. Hmm. ẹ ẹ yọ. Hmm. ok ok kò sí wàhálà kó má jẹ́ pé bóyá ojú mi nìkan lórí ni àwọn èèyàn olódó tún ti bẹ̀rẹ̀ o. kí ló ṣẹlẹ̀ lólódó. ẹyìn kí lòjò ṣẹlulẹ̀ sí gbogbo ẹ ti. ṣé afárá tí wọ́n ń ṣe ọ̀rọ̀. ẹyìn bóyá kọ́ ọ bá mi pílè kíní o. n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ah èmi ò rí mọ́ o olùkọ àwọn rẹ ti parẹ́. nǹkan ti yan lólódó báyìí everybody ti wá wà stranded. olódó bridge ah àánú wọn sì máa ṣe mí inú wọn máa ṣe mí ṣùgbọ́n àmọ́ mọ̀ pé ọlọ́run wọn bá lọ́wọ́ sọ̀rọ̀ ibẹ̀ e, ní tòótọ́ ìjọba gbìyànjú sójú ọ̀nà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, kì í ṣe iṣẹ́ téèyàn dáyà kọ ní ìṣẹ́jú kan tẹ́sí ah, ni wọ́n parí rẹ̀ o. àtàrí àjànàkú iṣẹ́ ni. mo lọ fojú wo ìjọba gbìyànjú sọ́nà mi àmọ́ yẹn ju òun tí tó náà. àmọ́ bó ni speed lóòótọ́ eh, ìyànjú bó ni speed iṣẹ́ òun gan lásìkò ẹ̀rùn àti já sásìkò òjò báyìí. iṣẹ́ yẹn rìn bí ọkùnrin máa ka. mi gbọ́. ọkùnrin máa ka ọmọ bí. ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọ̀ da oníjọkùn máa ka èdè ìlú. kiri ọlọ́kùnrin kan báyìí tí mo rán ni o mílípìdì. ẹ ẹlẹ́dìí ọ̀sà dọ̀yọ̀. mílípìd speed ìní iṣẹ́ yẹn. ẹ iṣẹ́ tó fẹ̀jú náà ni kí iṣẹ́ téèyàn lè kígiri sí wa. wọ́n gbọ́dọ̀ fi kanjú ṣe é èèmọ̀ rẹ o it isn't funny. níbo ni jẹ́ funny. it isn't funny èèmọ̀ rẹ o. ní ọjọ́ kékeré tọrọ yìí náà. kò kékeré o torí pé àmọ́ tó mú sun o kò ìwọ sùn lọ fọfọ ni o òjò àṣẹlulẹ̀ òjò burúkú àṣẹlulẹ̀ ni o ti rí. ẹnìkan ní kí la fẹ́ ṣe báyìí ẹ wo ah. ẹ gbà fọlọ́ ni o ye àrùn àwọn òṣìṣẹ́ oníròyìn lọ́kàn lọ́jọ́ bó fún wa àwọn òṣìṣẹ́ wa wá sí ibẹ̀ láti wá kí yín pé ẹ ǹlẹ́ o. kí ọ wá kí wọn. wọ́n á kí ẹ pé ẹ kú àmúmọ́ra o. ètò ni o ọpọlọ yóò ní dàrú alájà bọ́ládé àti báyọ̀ o ẹjọ́ wa máa ń pàkéjì alága ọ̀nà àrà ni kẹ́ẹ̀jì bá ní dírẹ̀ tó tóbi àríyọ̀ kúrò gbogbo ọjà tí mbẹ́lẹ́gbẹ̀ẹ́ gan ló ti wọ́rọ̀ láàárọ̀ yìí gan bá ní dírẹ̀ tó tóbi yẹn kó ló kó ṣé kò wọ́ ọ̀yàn ṣé ọ̀wọ́ ọ̀yàn lọ. ẹ kò wọ́ ọ̀yàn ṣùgbọ́n kó jò dé àwa náà yìí ẹ̀ka ni kẹ́kọ̀ọ́ ọ̀nà àrà kẹ́kọ̀ọ́ ni ṣẹ́ẹ̀dì ojú ogun lọ́wọ́ lọ́ba yìí o. àdìkẹ́ sí i o àdìkẹ́ sí i o. mo ṣẹ̀dọ̀ bí sì báyìí ni òjò yẹn ṣe wa mọ́lẹ̀ ni o. olódó à ń bẹ gómìnà wa bàbá fẹ̀sì ó sọ̀rọ̀ ó ti ṣí mi àlàyé o àtàgọ́ mẹ́fà mo ti wà ń bẹ̀ àádọ́wọ́ tí ní àwọ̀ àṣì mo ṣe ń dé géètì mo pè yín o ti ṣú ẹbí pọ̀ ìṣiṣẹ́ ìlọ́mọdé bẹ́ẹ̀ iṣẹ́ àmì ìṣiṣẹ́ ìlẹ́kùn. ọlọ́run tó sọ yín débi tẹ́ ń lọ yóò tó sọ àwọn yòókù náà yóò sì sọ ẹ̀pẹ̀lẹ̀ lọ sílé ẹ̀pẹ̀lẹ̀. ọlọ́wọ́ pẹ̀lú wa. ẹ̀lọ́ mm. ẹ̀pẹ̀lẹ̀. arápẹ̀lẹ̀ gbáyì ẹ káàárọ̀ ọ̀rọ̀ báyọ̀ ọ̀rọ̀ mm. tọ̀rọ̀ ọ̀nà lódò ìlèmí fẹ́ bẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́. lórí àti wà lọ́rọ̀ ọ̀nà lódò sí lódò yìí ó ti tójọ́ mẹ́ta. tó mm. alágàbílẹ̀ tó ń sojú olódò yìí wà ń bẹ̀ náà. Ah. iṣẹ́ káwọn náà ní iṣẹ́ láti ṣe. èyí ẹsẹ̀ ìṣẹ́lẹ̀rù ìjọba àbílẹ̀. Ah. ẹ má fẹ́ ń yin mikra ah. wọ́ ti akóyọyọ ẹ fi mí kúrò àwọ̀ tírélà. àti kékeré bá a ah. ṣe ọ̀nà yìí ẹ̀rọ àwọn tó ń gbé ní àgbègbè yìí ẹ̀rọ àwọn tó ń gbé ní àgbègbè yìí ẹ bá abẹ̀wé abẹ̀yẹ ẹja aláṣẹ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ bá a ṣe ọ̀nà yìí ẹ bá wa ṣe. ọ̀dà ibẹ̀ ti sọ. abolade bá ń fún mm. kinní ọlọ́run ṣé mm. iṣẹ́ dúró ń bẹ̀ ọ́ jẹ́ kájọ ìsìnwó ìkòròwò. iṣẹ́ òfin ìgbà kankan dúró iṣẹ́ ń lọ níbẹ̀ o béèyàn ọba pa ẹ̀rọ lókù ká má ṣèké o iṣẹ́ ń lọ àmọ́ iṣẹ́ yìí bíjọba bá fẹ́ ṣe láàrin tí ò ní pẹ́ kò ní pẹ́ ẹ bóyá lànà ìlànà mọ̀tọ̀sẹ̀tọ̀ lọ́yọ̀ọ́. bóyá owó tí wọ́n fi ṣe ó lè mọ́ ti wà ńlẹ̀ tó láti fi ṣiṣẹ́ yìí ni. kí ló wá rí sí ìjábọ̀ látọ̀dọ̀ àwọn aláṣẹ bóyá kọmíṣánná tí wọ́n fi takoko iṣẹ́ òde nípínlẹ̀ ọ̀yọ́ irú àdúgbò báyìí odidi ìlú mọ̀ ní láwọn ìpínlẹ̀ kan hmm. odidi ìlú ní láwọn ìpínlẹ̀ kan èmi wò pé kó tóó di pa àtúnjásí gba òjò yìí ó yẹ àwọn ará olódó wọ́n ní ẹ̀tọ́ sí information tó yẹ látọ̀dọ̀ ìjọba pé ibi la bá dé lásìkò gbà báyìí sí gbà báyìí báyìí ó di ṣíṣe àìbá àmọ̀ tá a bá dé àókò òjò a mọ̀ pé òjò lè fẹ́ tó ń ṣọṣẹ́ palliative tó ti wà ńlẹ̀ báyìí rè. ibi wulẹ̀ parọ́ tara wa jẹ. ìbí hmm. information bí ìjábọ̀ àbíṣẹ́lẹ̀ tún bá gbogbo wa lójijì ni. Mm, mm, mm, ṣe rí i ká máa gbé aráàlú ká mọ̀ jẹ́ kí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ. carry wọn along. ó máa ń kù díẹ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ aláṣẹ. ó máa ń kù díẹ̀ káàtó. ó máa ń kù díẹ̀ ó máa ń kù díẹ̀ ẹ bá ipá àwọn èèyàn bá mọ bí nǹkan ṣe ń lọ ìwọ̀nba ni wọ́n pariwo mọ̀ wọ́n hmm. mọ̀ pé adìẹ ìjọba ń làágùn hmm. ìyẹn ni ò jẹ́ kárí hmm. àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ mọ̀ wọ́n á jẹ́ pé aláṣẹ náà ni aláṣẹ náà la aláṣẹ ọmọ jẹ́. àmọ́ abẹ́ àṣẹ àṣẹ bó ti wù mí ní í ṣe nǹkan mi kọ́ la wà ẹ mọ̀ pé owó tí wọ́n fi ṣiṣẹ́ ọ̀nà aráàlú ló ní owó orí tútù owó orí gbígbẹ. ìwọ ló sọ bẹ́ẹ̀. irọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ìwé òfin ló. àpò aráàlú lówó ń sì wà. ẹ ẹ pé àwa ti dá fáwọn káwọn bá wa mánéèjì ẹ. ẹ náà ní mánéèjì ẹ náà. Ah, ah. kọmíṣánná fún ètò iṣẹ́ òde ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ dákun a fẹ́ láti jẹ bóyá ẹ fi ìkéde kan sílẹ̀ èmi ò mọ̀ bóyá ẹ jábọ̀ bóyá àwọn ẹnjìníà yín ni kẹ́yìn náà ó gba ń fò lọ́wọ́ wọn ẹ jẹ́ ká fún ara olódó ní ìrètí ntọ́kàn inú hílàhílo lọ́kàn wọn wà báyìí òjò tún ti ṣẹ́ lulẹ̀ ọrọ̀ ajé ti dẹnu kọlẹ̀ báyìí látòní lọ lólódó káràkátà báyìí ti di wọ́n gẹ́gẹ́ lólódó. wọn ì gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfi rere. irọ́. wọ́n lọ sọ fún ọ náà ni wọ́n fọ́n